الذين كفروا لو أن لهم ما في الأرض جميعا لو أن لهم ما في الأرض جميعا فإنهم يقتدون يقتدون يقتدون به من عذاب يوم القيامة وقد أعوذ بالله من الشيطان الرجيم أتصف الله سبحانه وتعالى إليه يوسف يعلوه يوسف قال يوسف إليه الجوكري أبي كائنات ọjọ́ kẹrin nínú Ramadan ẹgbẹ̀rún ọdún àti ọgọ́rùn-ún mẹ́rin ọdún àti ọdún mọ́kàndínlé ogójì ìjọ. السلام عليكم ورحمة الله وبركاته آية أتفهم لي نصف مائدة ní àyà kẹrìndínlẹ́ ogójì. níbi tọ́lọ́wọ́ ọba àlejòra ti ń yé oyé wa. gbígbé ọlọ́run lè kò ní gba bẹ́ẹ̀lì ọwọ́ ìràpadà ìràpadà kankan ọlọ́run nígbà lọ́dọ̀ àwọn aláìní gbàgbọ́ níjọ́ gbẹ̀dàlọ́kẹ́yàmù àti báwọn aláìní gbàgbọ́ yẹn tí wọ́n bá ti wọ ọdẹ báyìí wọ́n máa fẹ́ǹfẹ́ lọ ni. ọlọ́wọ́n bá wá fún wa nírò nínú áyà yìí pẹ̀lú nọ́pa lẹ́sìn kalẹ̀ fáwọn ọ̀gá rẹ̀ tí wọ́n ti kékeré nínú ìyà àti díyàjẹ tí ó jẹ tí wọ́n ti jàgbé dànù ẹ̀yà wọ̀ lọ́lọ́run ti kọ́ ìpè tẹ̀lẹ́bí rẹ̀ káfà òru lọ́wọ́ ánáláwọ̀ ọ̀gáfín làwọn fi jẹ̀mí àwọn wọlé síláwọ̀ lọ́wọ́. dáadáa ju àwọn aláìsí gbàgbọ́ lọ́wọ́ ánáláwọ̀ ọ̀gáfín làwọn fi jẹ̀mí àwọn. ọlọ́run ní ẹ̀rọ àwọn aláìní gbàgbọ́ tí ọba tó ní ogun dọ́wà lórílẹ̀ yẹn tí wọ́n ní ṣe. atúwàtú ríru rẹ̀ bí ìsì tó jẹ́ tiwọn. lèyàpùtà bí ó ń dé láti lè fi gbogbo àwọn kẹyẹ yá mẹ́rin àdáàbí lẹ́wọ̀n mi lè kí wọ́n fi yá ìyá tí ó ń jẹ́ wọ́n níjọ́ ọ̀gbẹ́ta lọ kẹ̀yà mọ̀ ọlọ́run ní mọ́tò fún bíi làbí ìsìnkú. wọn ò ní gbà lọ́wọ́ wọn wọn làwọn àdá bóni àlè ìyá tí kárí tí ní máa jẹ́ tiwọn. ìyẹn ni wọ́n wájú ní mẹ́rin wọ́n dé níjà sí pẹ̀lú gbogbo ohun tó kú orílẹ̀ ọjọ́ góòlù gbogbo ilẹ̀ yìí tún ṣe tó lẹ́ẹ̀kan sí góòlù wọ́n wá fẹ́ kúrò nínú ìyá ọlọ́run èyí tó ṣe kó ti yí ká wọn yìí tí ó sì dá wọn lójú pé gbogbo àwọn kẹwọn yìí á dọ́dọ̀ ẹ̀ alọ́lọ́wọ́ ò ní gba nkẹ́kẹ́ lọ́wọ́ wọn kò sí bú yẹn sí fún àfikún jìyà lọ́lọ́wọ́ sọ wípé wọ́n là ń kọ́ àdáàbò nàlè. ìyàtí tani sí ronú tí wọ́n ní pé. irú ẹ lọ́lọ́ ọba sọ pé yorí dúdẹ ayé àkójọ mi náà sílẹ̀ ni wọ́n máa ń bí kọ́ọ̀rì ní ìdàmé ní àwa làwọn àdáwọ̀ òfin. ibẹ̀ ráwọ̀ ẹni yẹ. àníwọ̀n afẹ́ jáde kí wọ́n jáde nínú náà ṣùgbọ́n wọn ò ní lè jáde nínú ẹ̀. wọ́lá ọ̀hún àdáàbò mọ̀kìm ìyàtí takù títí tí wọ́n ní ṣe. ìbẹ̀ ni ọlọ́wọ́ bá sọ nínú àyà ní ìsọlọ́dún kúlà náà àrọ́dú àyà kòjó bí ní ha ní wọ́n ní wọ́n bí wọ́nyídú fi ha. gbogbo ìgbà yóò tí wọ́n bá ti ń gbèrò fáwọn fẹ́ jáde nínú ìbànújẹ́ tí ń bẹ fún ọ̀nyídú fi ha wọn á tún dá wọn padà sínú ìbànújẹ́ ìyá adéyẹ ni ìyẹn ni pé wọn ò níyàwó ò ní gbò yorì dúlẹ̀ lùkúrójà wọn á fẹ́ jáde níbi ohun tí wọ́n wà nínú ẹ̀ nínú ilé gbogbo ìyá yìí àti títa ní ríro ní ìyá yìí ọ̀hán ní sọ̀dọ̀ fún ọ gbogbo ìgbà yóò tọ́ba ti ní pé iná yẹn ń jó bùlàbùlà tí wọ́n wà níbi náà ga jù nínú jahannam àwọn zambaniya àwọn tó ṣe alágbára nínú àwọn màláíkà àwọn yẹn wọ́n máa lù wọ́n bí mọ̀kànmí ìlhàdíìsì pẹ̀lú ìdúró irin wọ́n máa wá dá wọn padà sí ìsàlẹ̀sàlẹ̀ náà ọlọ́run wà láwọn máa dáàbò gbòkè àníyà tí tó ti di tí wọ́n ní í ṣe á gbére pẹ̀lú wọn wọn ò ní lè jáde bẹ́ẹ̀ wọn ò ní dípò yẹn sípò nínú ẹ̀ bó ti wá nù hadithi Anas bin Malik radiyallahu ta'ala anhu wọn lè jí sàlọ sallallahu alayhi wa sallam wọn ní yóòkúta ìrọjìlì bin ahìlẹ́rì wọn bẹ ní ìtawá nínú ẹni tí ó wọlé wọn máa wá sọ fún pé ìrọ̀mọ̀lẹ́ mi Adam bọ́ọ̀lù ṣe rí ìfẹ̀gbẹ́lé sí ibi tó ń fẹ̀gbẹ́ lé ibi tó ń sùn sí bọ́ọ̀lù ṣe rí sí yóò di bẹ́ẹ̀ ní sáfù bàbá jáì ibi tó burú ní bùsùn ní wọn tó wá sọ fún yín pé alẹ́dẹ́fẹ̀ ní bí kọ́rọ́ mi là ń ní dáhàdà ìjẹ́ ṣé gbogbo bílẹ̀ ti tó yìí ṣé yóò jẹ́ kìkì dá góòlù ṣé wàá gbogbo fi yá ibi tó ń fẹ̀gbẹ́ lé ní àyè tó burú tó wí yìí níbi tó ti jìyà yìí ṣé gbogbo bílẹ̀ yìí ṣe tó yìí ọwọ́ ajé kìkì náà góòlù ṣé wàá fi ya á níbẹ̀ níyà rọ̀bẹ̀ ìwọ ẹlẹ́dàá pé gbogbo ga ẹwọ́n mi ṣe ra padà kí n bá fi di ayé ọlọ́wọ́ wa sọ fún pé kàdáfà alọ́pàá díẹ̀ tèmi mo ti bí ọ ní ewu tó kéré délé ẹwẹ́ ni tó lówó ní ìsìn tí wọ́n ní kọ́ yẹ zàká ó ní one million ọdún yìí kó rẹ̀. wọ́n ní kọ́ yẹ gbàgá twenty five thousand naira ọmọ mú wọ́n wá ń sọ fún níjọ́ pé ní àlàkàyà níbi ni wọ́n mílíọ̀n yẹn àti rẹ̀ níbi náà lé nínú jahannemu yìí bá ní gbogbo dúkìá tó ní ti ń bẹ lẹ́kùnjá àtẹ̀yí ti ń bẹ lẹ́kọ̀ọ́ ti ń bẹ káàkiri pé kò fi ya á ní bẹ́ẹ̀ ọlọ́wọ́ á ní ọ̀pọ̀ àrọ́ díẹ̀ ọ̀pọ̀ àrọ́ ṣèbí ohun tó kéré sí yẹ mo ti bí ẹ léèrè bọ́lá mi tẹ́ fàánù òṣìṣẹ́ ọyọ́ ìmọ̀ràn mi ní ilé láti lọ́lọ́wọ́ bá pàṣẹ pé kí wọ́n mú lọ sílẹ̀ lọ́kùn sí wọ́n fi hadith yìí jáde ọbẹ̀ yìí pé kò sí ìgbà tó burú tó kéèyàn jẹ́ káfíru o kéèyàn jẹ́ káfíru o ṣeré ìwúlò burú gbogbo àwọn nǹkan yòókù pé àgbẹ̀ká máa lọ sàwọn láburú tó kù ọ̀ ṣùgbọ́n yẹn wá jẹ́ kọ́ ọlọ́run áá àdéhùn lágbà lọ́sẹ̀lẹ̀ tó tọ̀ torí bẹ́ẹ̀ gbogbo àwọn tó wà nípò ògùn fáwọn ọlọ́dàkùnbalẹ̀ làwọn tó wọlé gba ìsìláàmù àwọn táwọn wà ní ìsìláàmù báyìí ọlọ́dàkùnbalẹ̀ ká máa padà fi gbò. báyìí eléyìí la tún fẹ́ mú ní òun náà ní ife tí a bá wà ní ààyè tó bá ti ní agbára òfin ẹ̀sìn ní múlẹ̀ tí wọ́n ti ìjìyà olè pẹ̀lú tó ń gbé ọwọ́ rẹ̀ nígbà tó bá ti gbé ohun tí ó tó gbèdéke ohun tá a fi lè gbé ọwọ́ rẹ̀. ọlọ́run bá wá sọ nínú ayàtà fẹ́fẹ́ lẹ́nu tí ń bò dájọ́ wa tí ń pàṣẹ pé kí wọ́n gbọ́wọ́ lè lọ́kùnrin wọn àti lóbìnrin wọn. gígọ́wọ́ lè ó ti jẹ́ nǹkan tí à ń lò kọ́ńlá ìsìláàmù ẹ̀rí lánàá kí gbogbo àwọn nǹkan tó jẹ́ ìwà àbọ̀lá ti fẹ́ ṣáájú islam islam ò kó dànù bí kò sí pé gbàtí islam dé ó tó wá ṣàtúnṣe kùdìẹ̀kùdìẹ̀ bẹ́ẹ̀ àbọ̀lá náà ló ti jẹ ẹ wá rí kágọ́wò lè ọ̀bùlà lè islam ní nǹkan tó ti rí lẹ́nu àwọn àdìgbò gbàtí islam dé islam tó wá fi díẹ̀ múlẹ̀ ọkẹ́ wa mú àwọn májẹ̀mú míì wá kìí ṣe pàṣẹ sí ọwọ́ ilé ẹni ha ọ bẹ́yẹ obìnrin mọ̀ wípé ìjẹ̀hìlìyà fọ́ńtọ́ nìyẹn ìjẹ̀hìlìyà gbogbo tó gbájú islam fọ́ńtọ́ ló máa ń ṣẹlẹ̀ ń bẹ̀ kò sí tó ń bẹ̀ rárá bí tí wù kọ́mọ ẹ ò lè ẹni ha ọ bàbá rẹ jí báyìí rò fífa ni àdègí kọ́ wẹ̀ ṣùgbọ́n gbà tí islam dé òun lọ́sẹ̀ wá tó wá fi àwọn májẹ̀kù sí pé kílẹ̀ nìyẹn gbọ́lá èyí tó yẹ kó àgbàdo máa fẹ́ dùn kà gẹ́gẹ́ bó ti já sí pé alikọsáàmà alikọsáàmà kí wọ́n bá yẹn ká máa bẹ̀ ní ọ̀pá káwá kẹ́ fífi yẹn káwá gbọ́dọ̀ yẹn wá múra fífi èyí lẹ́ pa yẹn káwọn lẹ́ múra fífi àwa ká pa yẹn èyí lẹ́ fífi tàbí kí wọ́n pin láàrin ara wọn bí wọ́n ti jogún ẹni tí wọ́n ṣe ìwọ lọ pa ìwọ kan pa ẹ̀rí ìyẹn náà ti wà kọ́ńtà Islam òun gbà tó síláàmù dé ó tún mú àwọn àlẹ́ yẹn kúrẹ́rẹ́ lórí wa lórí rẹ̀ wá ni. bákan náà àdìyà kápá ẹ̀ kásẹ̀wọ́ ẹ̀mí lórí ẹ̀ ìyẹn náà ti wà kọ́bílà ní islam. ṣùgbọ́n gbà tó di pé síláàmù padà wá dé àwọn àgbàláyé ilé tó ẹ̀mí dábàá pa yé báyìí lágbà ó sì tó di bá gbà kẹ báyìí ní ọwà yìí. bákan náà káyà rẹ̀ ni lówó gbogbo eléyìí náà ti wà kọ́bílà ní islam. ṣùgbọ́n gbà tó pé islam wa dé ọwọ́ àṣàlàyé bó ìyàwó ṣe máa lọ láàrin wa àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn oríṣi nǹkan tó yẹ pé tó fi lórí ohun tó ṣe kó ti wà ńlẹ̀ tẹ́lẹ̀ táwọn yẹn tọ̀ ẹ̀rí wọ́n ní ọlọ́wọ́n ọba àdìgbà láwa ń sọ wípé wọ́sàárì kú wọ́sàárì kọ́tù àkùtọ̀ ọ̀run àìdíyàwó máa jẹ́ والله عزيز حكيم ọlọ́run bá sọ pé o lè lọ́kùnrin omi ẹgbẹ́ jágùjà kí máa ń pọ̀ láàrin àwọn ọkùnrin lọ́pọ̀lọpọ̀ torí ẹni jẹ́ ọ̀jà wọ́n di lẹ́yìn àrékérekè alágbára nínú àdámọ́ ọkùnrin sì ni kéèyàn lágbára tọkùnrin bá yọlẹ́ ọwá bẹ́ẹ̀ ni àdámọ́ obìnrin ni kọ́ lẹ́ ló fi ẹgbẹ́ nígbà tó ló fẹ́ sọ nípa olè ó sọ pé olè lọ́kùnrin olè lọ́kùnrin àti olè lóbìnrin. فاقطعوا أيديهم جزاء بما كسبا نكالا من الله والسارق والسارق فاقطعوا أيديهما àti òlè lọ́kùnrin àti lóbìnrin ẹgbẹ́ ọwọ́ àwọn méjèèjì kọ́ máa jẹ́jẹ́ sáà bìmọ̀ kátàbá wọ́n ṣẹ̀ṣẹ̀ wo tí wọ́n fi níṣẹ́ iṣẹ́ láti yẹn agbájẹ́dẹ̀ ṣáàlà ọ̀bìnrin lọ. Àtúnjẹ ìdíyàjẹ ìsinilọ́wọ́ tó wá látọ̀dọ̀ ọlọ́run ọba wọ́n lọ ọlọ́run ọba olúborí ni alásìpín ni nínú ìdájọ́ ẹ̀ tẹ̀bí nǹkan ló sí èyí wá pa á gẹ́gẹ́ bá ti mọ̀ wípé ẹ̀kọ́ ṣe dé nísìnyí. àti àlèmúrọ́ọ̀bù méjèèjì ìwọ̀ ni èlò àtẹ̀kùnrin ètò òun ni àti ètò àlèmúrọ́ọ̀bù òun ni àti méjèèjì ìwọ̀ ni ṣùgbọ́n ìwà láàrin gẹ́gẹ́ ní Islam àlèwàsàpéyà níbi ihun tó bá yẹ kéèyàn lè wà láàrin nínú ẹ̀ nínú ìdájọ́ olè tẹ̀kùnrin kù lè wọ̀ nígbà tí yẹ jalè tọ́yẹ ká sọ́wọ́ ẹ̀ káwá ní ẹgbẹ́ ìdájí ká fún lẹ́gbàá sebole lọ́jà jẹgba ni ọwọ́ ẹ lọyẹ kí wọn gé ìwúsọwọ yẹn ló ń pè ní sàkúrẹ́ pò ìsàkè tó níyẹ àtẹjù òun ni pé yẹn jalè olè olè dágbé kúrò kágbé sẹ̀dá àti kágbé kókó àtàkólà àtòkúta káfọ́ wọn lórí ìyẹn ti fi àlè ìfọ̀rọ̀ pò ọ̀dà àtẹjù ìwọ̀n tó wá jẹ́ wà fàbíyà ti Islam ó lè ká gán wẹ̀ nítorí bọ́wọ́ ló fi jalè kí ló ń gorí lẹ̀ fọ́nfọ́nfọ́. ẹ̀rí ọlọ́wà ni olè lọ́kùnrin olè lóbìnrin àfẹ́tọ́ àìdíyà tó lọ ẹgbọ́ wà wà méjèèjì tọ́rọ́wọ́lẹ̀ wọ́n fi jalè. ìyẹn tẹ̀sí máa jẹ́sẹ̀ ìwà pálapàla tí wọ́n wù ó tún jẹ́ bí àjẹ tọ́jú tó fi ọ̀dọ́ ọlọ́run ọba wa á rí pé bí àjẹ yìí ó pé pérépéré láti ìlú kọ láti ọ ní ọba yà sí ìlú ní olùborí ni. tọ́lá sí àtúntò lọ ọlọ́run bá dé ọ̀gá kọjá bẹ́ẹ̀ ó lè kú. hakimu aláṣepé nínú ìdájọ́ ẹ̀ ó rí i pé òun lọ lẹ́tọ̀ọ́ sí nìyẹn dábàá wa gbọ́ wọn lè nígbò láàgbé ó rí lẹ́tọ̀ fàbí hayi nínú hadith àbí rọ́ìrọ̀ rọ́sí ọlọ́run tẹ́lẹ̀ á wọ́n dẹ̀ títí ọlọ́run sọ́lọ́ lọ́wọ́ àṣálá sọ wípé àti ìgbésí náà sáà lọ́nà kọ́ máa ti àṣáárí kọ̀ ó lè tó ìgbé yẹn rí kò lè gba ìdọ́ta tí máa ń jí ẹyin ẹyin ló jí o ọ̀dọ́gbọ́dọ́ yẹn tù wú bọ́ọ̀bà gbọ́wọ́ ẹ̀ bọ́ọ̀lẹ̀ wọ́n yẹ kẹ́kẹ́ kọ́lẹ̀ hábùlà hábùlà jí òkú òkú pàtókótó wù yẹ tù wú wọ́n á tún gbọ́wọ́ ẹ̀ bọ́ọ̀lẹ̀ sórí ẹ̀ gbéjì lọ sáà lọ́wọ́ kọ́ máa jẹ tiẹ̀. ọbẹ̀ ń àti lè kó gbé ọgbẹ́ ẹ̀yìn jẹ́ yìí lọ ọgbẹ́ lè jẹ́ kí ìsẹ̀ ibi ọmọ fáwọn ẹ̀yìn fẹ́ bẹ́ẹ̀ tó ń ta fifty kò sí ni tí ọ̀sẹ̀ yẹ fifty thousand ẹ̀yẹ ẹ̀yẹ wọ́n kàrà yìí ó sì ayé àwọn èèyàn lẹ́nu ọgọgọ kọ tí wọ́n bá sọ̀rọ̀ ẹ̀rẹ́ sùn ọ̀bọ̀ yẹn tí wọ́n sẹ́yọ̀ kẹrẹ hápẹ́ ẹ̀yọ̀ kẹrẹ láyé ẹ̀yẹ ayàtọ̀ ẹ̀yìn lẹ́yìn jẹ́ sí kì í sẹ́yìn ẹ bí ó sì gbé sínú gbogbo tí wọ́n fi ń serú ìlú lọ́rùn yẹn ó gbé sínú gbogbo ni. ìwọ́n sàtẹ yọ gbogbo mọ̀ lórí pípé omi bá wà bẹ́ẹ̀ bóyá kì í sẹ́kọ̀ọ́ ẹ̀fẹ́ rẹ̀ ní wà. irú rẹ̀ wà ní òdì ọ̀yọ́ níbi ọ̀dọ̀ ọ̀yọ́ bẹ́ẹ̀ ni ó kẹ́ níbẹ̀. yọ máa rìn bí èèyàn tó ga báyìí. ọ̀bẹ̀ gbígbà wọn dáa pọ̀ ìwà ọ̀gá sẹ́yìn wà àbójókù okùnlé òjòkù ó yàtọ̀ sókù okùn lóògùn tí wọ́n fi ń so ọkọ ojú tí wọ́n lérò pé wàá lórí tí wọ́n fi ń so ọkọ̀ ojú tó yẹ pé tí wọ́n bá fi náà kó tó di pé ẹ̀mú ẹ̀yọ̀kẹ́ wa ni ó tó tó irun ẹ̀ báyìí ni wọ́n fi ni wọ́n fi ni wọ́n fi báyìí ni wọ́n fi sọ agbolé ọkọ̀ ojú omi tó tó didi mọ́sálásí àyíká wa láti kà márùn àbí jù bẹ́ẹ̀ lọ òun ni wọ́n fi wọ́n ní láwọn títí sí ìyẹn tí wọ́n fi báyìí ká báyìí wọ́n ká báyìí wọ́n jù wọ́n jù báyìí àwọn tó wà sálẹ̀ ogun àwọn bẹ lórí ọkọ̀ ojú omi yẹn àwọn ti fi kọ́ lẹ́gbẹ̀kẹ̀ àwọn ti mọ́lẹ̀ wọ́n tún fún lọ́pọ̀ omi rẹ̀ wọ́n tún ká ká ká wọ́n tún jù ọ àti ìmọ̀lẹ̀ tí gbogbo ẹsẹ̀ rẹ̀ ó fi gbélé ọmọ kó kù ló kù yẹn lẹ abẹ́ ẹ̀ nígbè ló kù wọ́n gbà tó o fi kù ẹ̀hẹ̀ ó kù bá kó kù lélẹ̀ sọ́ọ́lìwọ́ kò kọ́ dàtí kó sinmi àwọn ọ̀dẹ́ bá fi mi jáde ọ̀kà ní ìdá àyíká wọ́n ní òjijì ọlọ́run tó lọ́wọ́ àṣálẹ́ ọ̀bì yẹn pé méjìlá sáájú ọlọ́run ọba tó tẹ̀lé pẹ̀lú ẹ̀. síbẹ̀ yẹn ló sọ ma kí àti wáyé pé àti sẹ́ẹ̀rì kọ́tù kan kẹ̀dí ìrọ̀tún ní ìjàmbá yẹn kúrò. ẹ̀ṣẹ̀ nílá kan ni nínú àwọn ẹ̀ṣẹ̀ nílá tó yẹ pé téèyàn ọba tún bá lórí ọ̀rọ̀ rẹ̀ léwu. mo lọ́ọ́ yàgbé lẹ́nu pé ẹ̀ máa dẹ́sẹ̀ kọ́bùlà rọ̀mọ̀dọ́n kí ẹ̀ tó a tó máa dé lọ́rọ̀ wọn náà kó léwu àwọn kẹ́ máa tún wá síbi tọ́rùn wọn sì kó bàtà lẹ́sẹ̀ wa ọlọ gbogbo bàtà méjì lánàá ẹ ọ pélé ní ta bá ṣe pé àti pé kò dẹdẹ ní kékeré òkú àbí tó bá dá padà tó bá dá bàtà padà tó sì tún yọjú yọ dá bàtà padà tútù bá rẹ ní ẹ lọ́rọ́ ti dé fẹsẹ̀ rìn ẹ̀hẹ́ mo fẹsẹ̀ rìn lónìí tó tó bá dá bàtà padà yóò tún wá bẹ̀ bá níbẹ̀ kọ́ yóò rù ẹ̀rù tó ń gbà máa ṣe wá wá gbèsè bàtà wọn gba ìwúlọ́ni torí ìdẹ́sẹ̀ lásìkò tó tún léwu ẹ̀sìn ẹ̀dùn alágbára bó ti dájú pé ìtẹ̀lé tọ́lọ́wọ́ bá subhanahu wa ta'ala lásìkò tó pàtàkì dáadáa ìtẹ̀lé yẹn tó bá nìkan. ńlọlọ́wọ́ bá nìkan láti sọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ la ìjọba pàtàkì ẹ̀rì kọ́lọ́wọ́ bá nìkan láti sọ ọmọ yóò tún bí ẹ̀ ṣé ìdí ìhádìí tó lé lóde tó bí náà tí ẹni yóò lọ bá lọ harọ tó bá lọ sí palapala lọ ha yọ ká bùkún yọ kẹ ẹsẹ palapala nàìjíríà kò tó ọdún abọ́bọ́ká tẹ̀lé tó lọ dẹ́wò wọ́n fi ẹ̀yí pé lìṣára fílù mẹ́kàn wọ́n náà nù fi aṣọ fi zaman àwọn alásìkò tó ní ìgbà yìí lásìkò yìí pẹ̀lú tó fi dáṣì ṣọyà fún yìí wọ́n ti di àwọn ṣọyà fún ìmọ̀lẹ̀ kẹ́nìkẹ́ tó wà ló ń wo bàtà tó bá mọ́ òun lòun ó nígbà tí ó tún wá kó ó tún wá kó ní mọ́sálásí ẹ mọ̀ yí pé ó tún mú òkúta ní lárúbìtì báyìí ọwọ́ á tún fi mọ́ ẹrù rẹ̀ mo sọ pé tọ́ba kó bàtà wa kò tó tọ́ba kó ayọ́ àti wá bẹ̀ yọjú tọ́ba tó wá yọjú ẹ̀mí mo kó bàtà lánàá tọ́hùn mi kúyẹ́ bí ò ilé àwọn àtọ̀sọ̀ ń kò ní ilé ṣùgbọ́n lọ bẹ́ẹ̀ lọ ọlọ́run má ní ẹrọ ẹ̀wò mọ́ ọ. So nípa bẹ́ẹ̀ anábì sọ́nù wà sáláwà sọ wípé anígbèjì náà ọlọ́run kọ́ máa jẹ́ kí o lè níjẹ́ ọgọ́wọ́ ẹ̀ torí ẹ̀ títún jó ọdún gbé ọwọ́ rẹ̀ torí ẹ̀ wọ́n fi ẹ̀pẹ́ lẹ́yìn pé wọ́n gọ́wọ́ ó tún bèbè kù. ẹsẹ̀ wá ṣàgbà pé tó dáàbọ̀ ìgbésẹ̀ nílá ni mo ti lọ nìyẹn òun lẹ̀sẹ̀ pépè bá ti jáde bí gbólóhùn láàánú lọ́ọ́ láàánú rọ̀ṣọ́ọ̀lù bọ́ọ̀lù. àti ní ìṣàf gẹ́gẹ́ bí afáwà ìṣàfẹ́ àtàkàbí sọ́ọ̀hìbù ìkàbá ẹ̀rọ tí wọ́n ti sílẹ̀ àtàwọn fún ìkàbá ẹ̀rọ tí wọ́n ti jẹ́ òye wa. ìgbẹ́ ló dáàbò àbí bẹ́ẹ̀ tẹ̀ ní lálẹ́sẹ̀ yìí tẹ́ ẹ bá ti rí wàyí tẹ́ ẹ rí èpè tẹ́ ẹ rí lẹ́sàmì nẹ̀ báwo lè dára ẹ láwọn ajá ti fẹsẹ̀ láti. tó ń sọ wọn ọba túbá lórí ọ̀rọ̀ ẹ̀ léwu pọ̀. aláyẹ̀ lórí ọ̀rẹ́ ìjàlè báyìí kò sí nínú ojú òtútù sáni àti sáni àti sáni ẹ yóò sì jẹ wọn padà gbọ́wọ́ rẹ̀ jọ wọn bá jáde sáni náà tó gbìyànjú tó lọ sáti sáni yẹn lọ sí ọbí sí ń sí ọ yẹn tó fi lọ sí ọ̀hún yẹn lókè lọ ní sọ̀rọ̀ níyà ọwọ́ ákè nǹkan tó ti wọ ẹni tó wá fi gbé ọwọ́ rẹ̀ bọ́lẹ̀ ó sì má bọ̀ ọwọ́ wálé bí sáti sáni yẹn fẹ́ sí ọlọ́ni yẹn torí bẹ́ẹ̀ tó ń kọ̀kọ́ ní àdúgbò sèwọ̀n wọ́n gbé jáde nínú sọ̀yìn àìsíma nínú hadith àìsà ọjà lọ́sọ̀lá àdìhà wọ́n ní òṣìṣẹ́ ọlọ́run sọ́lọ́ lọ́wọ́ àtàlà sọ yìí pé. ó ní ọwọ́ olè àgè báyìí ní ìsìn ọ̀rọ̀ kíní náà ti kọ́kọ́ mú ni pé ọyẹ kárí ojú yẹn ẹ kẹgbọ́n lọ sọ pé ẹ̀kọ́ òun yẹn kẹ́ ní olè ni kí ló jí lọ́wọ́ lọ́wọ́ báyìí kò jí kẹ̀kẹ́ ó yẹ pé àwọn yẹn lè tẹ́ máa gbìyànjú lóde láti gba ìmọ̀kẹ́mọ̀kẹ́ kí wọ́n sì máa jẹ́ níyàwó lè ẹ̀fẹ̀ ká tó gbọ́ owó rẹ̀ á rí ìwò tó jì tù ewu tó jì yẹ ìjọba orúkọ rẹ̀ jì náà wọn lọ papọ̀ nínú dídẹ́rù lápẹẹrẹ tí dídẹ́rù bá jẹ́ forty thousand nàìjíríà mọ̀ ọ̀sán wa lọ jí kí ni o ten thousand àjàgbé nìyẹn ti lẹ́tọ̀ọ́ sí kí wọ́n ti kí ni o kí wọ́n gbọ́wọ́ ẹ̀ bọ́lẹ̀ àbótẹ̀ wa lọ sí odidi forty thousand gan àgbègbè one million ọlọ́lọ́wọ́ ó fi àwọn ẹgbẹ́ ọgbẹ́ millions ní nàìjíríà àti mọ̀ wọ́n fà wẹ́lẹ̀ àbọ̀dún ó ti bí ọwọ́ wọn yẹn ìwọ́n wọ́n fẹ́ mẹ́tì sí ní abẹ́ náà toró lè lò lè jẹ́ wọ́n kẹfẹ̀rẹ̀ látòrí irúgbọ̀n ìdílẹ́rì ni wọ́n lọ fà fún ọdún ìdílẹ́rù lọ sókè kọ̀ọ̀bá tó kéré ní ọ̀sẹ̀ bí bẹ́ẹ̀ láti ọwọ́ ìrọ̀lẹ́ ọwọ́ lẹ̀ wọ́n là gbọ́dọ̀ gé nílẹ̀ fi rúbà ìdílẹ́rù àyàfi fasa ìlà àbí jù bẹ́ẹ̀ lọ. ẹ rí hadith yìí ọ̀jẹ̀ fásilù fìlmẹ̀ ẹ̀ òun lọ́jà láyé tá a lè gbé ní akérọ́gbò lọ nínú ohun tó dín sí pẹ̀lú ọ̀rọ̀ ìyẹn jalè kọjálè. wọ́n dẹ̀ jẹ́ náà ẹsẹ̀ ọ̀rọ̀ tó wá wípé a láti ṣàkíyèsí ewu tí wọ́n sọ̀rọ̀ fún òdínẹ́rì ni o. wọ́n á lọ bá bọ́ọ̀lù òdínẹ́rì àti hadithi sábọ̀dọ̀ lè pèsè ẹni tó jí pọ̀ padà kò sálá ní kọ́kọ́ wẹ̀. wọ́n ti yẹn lẹ́nu yìí ìyẹn jẹ́ sàlẹ̀ ṣàtò yàrá àti dirham mẹ́ta òun nìyẹn jẹ́ wọ́n ni kò sàtà para wọn. wọ́n ti sọrí pé dínà ń jẹ́ twelve ah, dirham dínà ẹ̀rọ ẹ̀yọ̀dọ̀ ọjọ́ dirham méjìlá. ẹnìkan wá jí pàpà pàpà kan pàpà olówó iyebíye wọn ta dídí hàmù mẹ́ta títí ọlọ́wọ́ tó láti gbọ́wọ́ nípa rẹ̀ ajá nígbè yẹn náà ti déédéé gidi o róbò ní náà wọn lọ bá bọ̀ nínú èjì lásán ajá nígbè àbí ní a lè lo àdéhùn yẹn papọ̀ bẹ́ẹ̀ wọ́n ní rúlà náà wọ́n gbẹ̀gbà látọ̀dọ̀ àbáwọn àti Uthman bin Affan àti Ali bin Abi Talib radiyallahu ta'ala anhu wọn àti irú rẹ̀ náà ni Umar bin Abdul Aziz náà sọ àti Al-Layth bin Sa'd àti Al-Awza'i Shafi'i àti àwọn ọmọ kí wọ́n àti Ishaq bin Rahwa lórí ohun táwọn náà dúró lórí nìyẹn àti ìgbàwá mi nínú ìgbàwá kẹlá tó dàpọ̀ àwọn Ishaq bin Rahwa àti Abu àti Dawud bin Ali az ọlọ́run kọ́ ní kẹ́ wọn. ẹ wá rí Imam ìmọ̀ wa lè sún náà àti sáàkù mẹ́tọ́ rà wáyé nínú ẹgbàá wa àti ìsọ̀wá lágbàdọ̀ sí wọn. àwọn ní ìkọ̀ọ̀kan nínú rúbù dìínà àti nílé hàn mẹ́ta sọ̀rọ̀ ti sẹ̀rẹ̀ rẹ̀ òun lè sẹ̀rẹ̀ àlùsọ̀ ń pa rẹ̀ ẹni ọbẹ̀ ti dì kan nínú ẹ̀ àbí ohun tó ń dẹ̀ nínú nǹkan yẹn kó kí wọ́n gé ọwọ́ rẹ̀ mọ́lẹ̀ ó di ọbẹ̀ ti lè jí ohun tó ń ṣe déédéé nílé mẹ́ta àbí wọn lọ máa pọ̀ nínú dínà kò sí ìdájọ́ kan ju kí wọ́n gbé ọwọ́ rẹ̀ bọ́lẹ̀ lọ. àti wípé ìmọ̀wọ̀ Abu Hanifa àtàwọn ọmọ kí wọ́n rẹ̀ bíi Abu Yusuf àti Muhammad àti sufa àti siyadu sawri àwọn sọ wípé ẹ̀rí ọgbọ́dọ̀ tó àwọn tètè sọ́ọ̀mù yẹn ọ̀yẹ́ fún tó dín hàm mẹ́wàá tọ́sí ikọ́ jẹ́ pure flavour tọ́sí pé kò sí èrú kẹ̀kẹ́ bẹ́ẹ̀ ṣùgbọ́n èyí lórí ilẹ̀ òun lọ́rọ̀ àkọ́kọ́ tí ọba jẹ́ wọn lọ́pàá pọ̀ tó dín lẹ́rù á sì jẹ́ mẹ́ta nínú onírẹ̀ ọ ìyẹn dirham yẹn pé dirham mẹ́ta ẹ̀rí onímẹ́ta gbé ọwọ́ olè níbi tó ti lòfin ṣẹ̀ríà níbi tó bá jẹ́ rúmọ̀ dín lẹ́rù wọn lọ́pàá pọ̀ tó dín lẹ́rù àbí jù bẹ́ẹ̀ lọ ẹ̀rí wọ́n ní lórí tí ọba lọ rí bẹ́ẹ̀ àwọn èèyàn fẹ́ máa tọ́jú. àwọn èèyàn máa tètè jalè púpọ̀ jù bàbá yìí fún ọmọ ilé yóò gbé wọn tó di pé wọn yẹ ọwọ́ rẹ̀ wọn lè lè ojúlówó ọgbọ́n ìdí pàtàkì lọ́dọ̀ àwọn tó lè bá pé òun lọ́wọ́ ọba àdìgbò láti pé jẹ̀zá àti wípé yẹn máa jẹ́ sàn pẹ̀lú ohun tí wọ́n ṣe níṣẹ́ á lè jẹ́ ìdíyà jẹ látọ̀dọ̀ ọlọ́wọ́ ọba tọ́lọ́lọ́ ọba olùborí ni aláṣepé iṣẹ́ nínú àwọn ìdájọ́ ẹ̀ á jẹ́sẹ̀ lórí iṣẹ́ láti tọ́sí pẹ̀lú pé wọ́n ṣí dúkìá àwọn èèyàn pẹ̀lọ́wọ́ wọn ọwọ́ apamu kọjá sí wípé ọwọ́ yẹn náà ní ká gé e. kọjá di àjẹtọ́ tọ́jọ́ ọlọ́wọ́ ọba wa lórí ìwà ẹ̀ṣẹ̀ tí wọ́n kù lè tọ́lọ́mọ ọba yẹn ni àní àzízù ni olùborí ni tọ́ba fẹ́ pẹ̀sẹ̀ ìyá láàrin èèyàn alásìkò ìsẹ́ni nínú àṣẹ rẹ̀ nínú rántí rẹ̀ nínú òfin rẹ̀ nínú kádàrá rẹ̀ ẹ̀rí á sọ̀rọ̀ díẹ̀ nípa ohun tó ti ṣe pẹ̀lú ọ̀rọ̀ olè jíjà kótó ni máa ń bọ̀ síbi pé ẹni tó bá tún bá tuntun bá rẹ̀ ṣé nǹkan tí yọjá àtọ́gbà lọ́dọ̀ ọlọ́run lẹ́yìn bá ti jó yé wa ibi kò tí ó ti ń jó lè ju pé kéèyàn kú nǹkan tó ṣe pé kìí pé téèyàn kófìyà ṣùgbọ́n èèyàn náà jì í mu torí kan papọ̀ mọ́ra wọn téèyàn bá mú nǹkan lójú kó lójú ẹ̀ gbọ́dọ̀ pé ló lè o ó lè kọ̀ bí ìtẹ́gbẹ̀ o bí kò fẹ́ pé ní rẹ́pò rẹ́pò àbí abúrọ̀bà àbí kẹ̀kẹ́ fẹ́ tí ó lé ní yìí abo nígbà tí gbogbo ọwọ́ pa tẹ́sẹ̀ pa ni bí àwọn olè ají bóòlù yọ. wọ́n tún máa yọ ọdún mọ́sálásí náà wọ́n ní bẹ́ẹ̀ wọ́n gbé látọ̀ ọ̀fẹ́ nìkan tún mọ́sálásí láàrin láàrin ìlànà. nígbà wọn fi ń ṣe mọ́sálásí náà ní wọ́n lọ rẹ́kẹrẹkẹ. fẹ́ẹ̀ tí amúnámúnú ọ̀bá sí ní gbogbo àyè òkú fẹ́ẹ́ kọ́ wà mọ́sálásí. ẹ̀rí irú òun dáwọn ẹni ń ṣe sáré kọ̀ọ̀tì torí kò tó bẹ́ẹ̀ báyìí bí mo ní fóònù tó kí mi kòrókòrò kó tó àfún fóònù mi lọ báyìí àyẹ̀bẹ̀ kan kí mo lọ́wọ́ múlẹ̀ yá mo wá ẹ mọ láwọn tó máa sọ bẹ́ẹ̀ wọ́n yá yọ sí ìmọ̀ ẹ̀ oṣù fóònù sí báyìí tẹ́mọ̀ yẹn ní ẹ gbọ́dọ̀ pé ní sáré kan abẹ́dà ó lè délé ẹ̀kọ́ mi lẹ́wà ṣùgbọ́n sáré kan ẹ̀ jagunjagun kúlélé àwọn rẹ́kùrẹ́kù ẹ̀ alẹ́ tíkẹ́tì tó ẹ̀kọ́ yẹ ọ̀gbà kọ̀mọ́ra wọn sáré kan tiẹ̀ ọ̀rọ̀ nìyẹn ti máa ń wáyé èèyàn níjẹ́ èèyàn mọ̀ ẹ̀rí tábàbá bẹ́ẹ̀ sọ pé kí ni tó lè lò fi ẹ̀sìn ó tún lálàyé lọ́nà táàgì wa sọ pé àbá lò fi ẹ̀sìn àbá ní ìlú lórí ẹ̀ nítorí ipa wà láàyè dájú lò sẹ́ríà ní o ti ń jó lè lò fi ẹ̀sìn òun ni kéèyàn jí dúkìá dúkìá yẹn ń la pọ̀lì ó fi ẹ̀pẹ́ ni tó lé tó wá jí ẹlẹ́dẹ̀ rẹ̀ ẹ̀ lọ́kọ́ jalè ẹ má gbàgbé aṣọ pé dúkìá yanjú dúkìá tó ṣe kéde ọ lọ́la pọ̀lú. àbíyẹn yẹ ìgbésẹ̀ yìí kù lé kọ́ wa bá ń bẹ̀rù. ọ̀rọ̀ ni máa ń gbígbé mi ó lè ó lè kẹ́bà ti ti gbẹ́mí gbé. ìbò ìgbẹ́ yìí ṣe ń tọ́lá kan lè tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ní ọ̀yẹ́ kan lọ ju sọ̀tún náà. torí náà wọ́n ṣe ọmọ yà ọ̀sán fẹ́ẹ́ fi ṣe irun ìgbàlẹ̀ wa sọ ó lè mú òun lórí ìkẹyọ̀ lápọ̀lẹ́ kọ́ bí ìyọ̀ wa sọ fún ọ ọgbọ́n òfin sẹ́rí bọ̀ ṣe àwọn olè ajínigbé wọn ti gbé gbẹ́mí à wọn ò ní ìdá nìyọ yẹn yóò ṣe ń tọ́lá mọ́lé kìí ṣe bí ajá ni wọ́n gbé lọ́wọ́ àwọn ọmọ jájá mi gbé o ọjà àwọn èèyàn gbọ́n rárá rárá ṣe bí wọ́n ti gbé wọ́n tètè máa lọ. mo ò bó ti rẹ̀ obìnrin tí wú bí yóò jẹ nǹkan tó ṣe kí ni o tó jẹ nǹkan àkọlé ti ṣẹ̀rí àbọ̀wọ̀ rẹ̀ búrẹ́dì ni tí wọ́n bá búrẹ́dì lápọn bàtà lápọn lè lójú àwọn afáríwò rẹ̀ látàdé ni wọ́n ti kò aṣọ lápọn lè mútò lápọn lè gbogbo owó àwọn nǹkan wọ̀nyí náà àdìbàjá ju lápọn lè láàdìláhà lè. bàjá ìgbà ẹ̀jọ̀ fún ẹ wá kó káàkiri nítorí pé kì í ṣe gbogbo pọ̀ nǹkan méjì ọ̀gá jẹ́ ìyọ̀ fẹ́ máa gbó àgbàjá ìṣẹ̀ máa láwùjọ àkọ́kọ́ tó ọba gbé bọ́ náà wọ́n fi ọ̀kadà sù ọkàn rẹ̀ òní balẹ̀ mọ́. tìrìbá rẹ̀ ni tí ó sùn báyìí yóò tó gbàjá ìṣẹ̀ mẹ́fẹ̀ẹ́ táwọn ọ̀dájú ọmọ ọmọ sáré ìbá ti dé tó ọba sọ́ra wọn lè wọ ẹsẹ̀ rẹ lọ pẹ̀lú ìwà àti gbàjá ìṣẹ̀ rẹ̀ lórí dúkìá lọ́pàá tàkì lẹ́mìí rẹ̀. nínú kẹta nìkan fún yẹn jalè ó pọ́njú gbàjá ìṣẹ̀ olè jíjà ní tó gbé bàjẹ́ àti lápọ̀lẹ́. lẹ́yìn náà ni pé wà ìkọ́jú omi ìhẹ́rẹ́sì mẹ́sì wọ́n á lọ mú kẹ̀yẹ jáde nínú àpamọ́ àpamọ́ tó ti nú àpamọ́ gidi wa. tọmọtọkọ mi lẹ́yìn pé ló lè padà sọ lè mọ́ ìyẹn kọ́ mọ̀ sọ́dọ̀ àwọn lára ọmọ ọba ọtí tó gbàgbà ń bọ̀ láti ẹ̀dẹ̀ mi nìkan wọ ọmọ látàgbọ̀dá ó sì fi fóònù ó fi sínú apẹ̀rẹ̀ ó sì fi sẹ́yìn bóòtù àwọn ọkọ̀ tó ṣe pé wọn ò sí dáadáa ẹni mà àwọn ọkọ̀ tí wọ́n ti sọ ẹrù tí ó pọ̀ nígbà tí bàbá ọlọ́kọ̀ bàbá ọlọ́kọ̀ òun ti gbàgbé fóònù òun sí ilé o ẹ òun ti gbàgbé síbi tóun ti gbéra o àláyà ti ṣe fóònù àti fóònù ti dáhùn níbi apẹ̀rẹ̀ lẹ́yìn abákẹ́tẹ̀ ẹ̀rìn bí adúró báyìí lábàá irúfẹ́ fóònù bẹ́ẹ̀ kẹ́nìkẹ́ wá lọ ẹ gbọ́dọ̀ pé lónìí ọba àti kẹ́lẹ́kẹ́lẹ́ kó fi fún fóònù yẹn ẹ̀rí lóru fóònù tọ́pìnrin mọ́kànlọ́pọ̀ àwọn ìyàwó yìí máa ń sọ pé wọ́n já àwọn fóònù wọn jù èsì sáré kan ọ àdọ́ ààrẹ ni ó sọ ọdún ààrẹ ti kẹsì ìyẹn ò wí pé ọ̀sọ́ ọ̀nù lórí ẹgbẹ́ ìdájọ́ tèmi bí n bá ra fóònù fúyàwó ọ̀padà rà mí torí àdó àní. ìdígbà mi ń ṣe fáàrí o lọ́dọ̀ tí wọ́n gbàgbé yẹn kí alẹ́ láti jọ fóònù ti dé ní ti lọ ní sọ́ọ̀nù rí wọn ò sì jí rí kò sí ìṣẹ̀lẹ̀ rí lẹ́ẹ̀kan njẹ o ti ti dé lọba àtijọ́ ti ni wọ́n lò ó jẹ́ ẹ̀ náà làwọn ẹ̀ ti bẹ̀rẹ̀ sí lò ní gún yẹn àbí ti tà lórí fi kí wọn bá ti dùn ọba yìí ojú ọjà sáré wá sọ́dọ̀ mi náà lè fẹ ọsọọlù lọlọrun ti wí ni. ìjẹ́ kí ní ẹ̀fẹ́ náà hẹ́rì. àwa ni kò wá jẹ òfin ìgbé kó lù sáré ìjẹ pàkì ní nìjẹ ní ọdún kó bàtà. ìgbé kí n bàjẹ́ wọ́n ní wọn ò ti rí láti fi ọdún mẹ́ẹ̀ẹ́dógún sẹ́yìn. ẹ̀sìn ti ní bóòlù tó ń sílẹ̀ ṣe wáyé nítorí ẹ̀mí òṣèlú lọ́gbọ́dù títí wọ́n fẹ́ lómi oṣù márùn sí yẹn. ẹ má jà gbàgbé ọ̀rọ̀ àkọ́kọ́ yóò jẹ dúkìá tó lápọ̀lé ọ̀rọ̀ kejì ọwọ́ àtúkẹ́rẹ́ lọ àpamọ́ òfin sínú kọ́ńpọ̀tù òkòwò bẹ́ẹ̀ ọwọ́ amú pálọ̀ lóbi àbí àwọn àgbàlagbọ̀dọ̀ tí máa ń yọ ìdodo jáde kò yí yí yí bí ẹ̀mẹ́ta bí ẹ̀mẹ́rin kí ẹ ti pọ̀ gbàgbé òsì o tọba tẹ palẹ̀ fún yẹn dé báyìí ṣùgbọ́n ọ̀sáré títí ní àwọn ìdodo yẹn tu ẹnìkẹ́kẹ́ débẹ̀ pé jẹ́ bẹ́ẹ̀ o ń sí lọ́wọ́ kan bó ti wọlé nìyẹn lẹ́yìn sàbí sẹ́rì sàn kì í sólè. ọ̀rọ̀ kẹta ó ń tọ̀ ó tu abu ní kọ́lọ́mù torí tó bí ìfìlẹ̀ láyàláyà bá a ti sọ̀ tó yìí ó ti bọ̀ wájú ó sì mú ìfìlẹ̀ bá ti kọ̀ yìí títí lọ tí wọ́n bá fi yín dáa bá pa yín lẹ́yìn ọmọ tí ó dẹ́lẹ́ jókòó kẹwàá bá ti. láyé sàbìsàbì kan yín èso ni. ṣé mo pé bí n ti ti pé nǹkan yẹn pàtàkì one two ni pé ta nínú hírìsù la lè sọ fún àti báwo wá sẹ́ẹ̀ báyìí ká lè. wọ́n sàyẹ̀ká lè sọ kẹwàá lọ́gàlágodo wọ lọ́sàgàlágodo ju ayé ṣùgbọ́n wá jọ láyọ̀ ká tẹ̀sí ní báyìí ọ̀hún ń lọ nìyẹn àbí ẹnìkan fẹ́ tó fẹ́ sọ̀rọ̀ láàrin gbogbo àti àkọ́ ah, sọ̀rọ̀ kò sí ojú yá bẹ̀rù olóòótọ́ tó fi dání ẹ̀ lásán rẹ̀. mo rò báyìí ẹbí ẹ torí bẹ́ẹ̀ á sọ gbogbo abala yẹn tó ti gbé ìtara làwọn yẹn lókè ọjọ́ ìgbé ó lé ó lé ó lé ah, ẹ kọ́kọ́ farabalẹ̀ ẹ wá dì obìnrin ọ ní àwọn sọ̀rọ̀ ń gbé náà ó lè nígbà tó ń tó ń débi orí nígbà tó ń sàlù àlá lọ wá kú fóònù yẹn sẹ́gbẹ̀ẹ́ tó ń ti ń àlá wọ́n ti di o nígbà wọ́n ti ó sọ fóònù pé kọ̀mí rẹ̀ wí fún sókè gẹ́gẹ́ ajá sọ fóònù dì ní ìmọ̀wọ́ ju ìrọ̀. kí ni wàá nìdájọ́ olè àti mẹ́lùmọ́ adájọ́ ìdájọ́ olè ẹsẹ̀ ńlá ni torí gbára mọ̀ ìjìyà iná ẹ̀dẹ̀ ni wọ́n rí ilẹ̀ pẹ̀ láyà ìbọn náà láta yìí àti àwọn àhàdí ìta àmúwáyé ẹ̀rí adẹ̀sọ́fún agbé kí ni pàtàkì tí wọ́n fi ní agbọ́wọ́ ìbọ́wọ́ náà ló fi jì ọwọ́ ló fi jì tó eléyẹn jẹ́ àwọn ọ̀rọ̀ kéékèèké tí alóye mẹ́nu bá nípa àwọn tó ní ṣe pẹ̀lú wọ́n jalè wọ́n jalè. adẹ̀tí sọ gbèdéke kíní ojú. tí ọba wa fi ti wípé ìjìyà ó dáhùn lórí ẹni tó jalè. a ní ìdí kárí ọ̀rọ̀ méjì. ọ̀rọ̀ àkọ́kọ́ àwọn ni àlùbẹ́yẹ. ọ̀rẹ́ tí gbogbo nǹkan dáwé yìí ló ti rìn lẹ́gbẹ́ nìyẹn jalè tó tọ́ àfipamọ́ gbogbo ohun tá a wí fún májẹ̀kú ló ti pé ó sì ti gbé rógùn jìnnà rẹ̀ báyìí. a rí àrídájú bọ́ọ̀lù àrídájú yẹn ti máa rinlẹ̀ òun ni ká rí ẹlẹ́rìí méjì lọ́kùnrin tí wọ́n jẹ́ mùsùlùmí tí wọ́n jẹ́ nídọ́gba tí wọ́n bá jẹ́ ọmọlúwàbí. ìwà tí wọ́n máa fi à sí ni níwọ̀n àwọn ọ̀sán tó sọ fọ́jà rẹ̀. aláyọ̀ ń ṣe ìdí àní lọ́wọ́ ènìyàn. ojú wo láwọn àbíwọ́ra wa fúnfún ni wọ́n pélé lókòókò ni kìí sòkòókò ẹ̀rí lèyàn lọ jẹ́ sọ àwọn ènìyàn bàbá lọ jẹ́rìí àwọn ẹni méjì yẹn wọ́n á jẹ́rìí níwájú adájọ́ pé lágbájá ọmọ adáko ẹ̀ nítorí àtẹ̀síyé lọ alẹ́ sọ̀rọ̀ nínú ọmọ bàlágọ̀ adapẹ báyìí ife lágbájá báyìí sí nǹkan báyìí ẹnu àwọn olùmọ kò lórí ẹ ìkejì nínú gẹ́gẹ́ obìnrin rẹ láti fẹ nìyẹn ní jìyà ọgbọdọ já sí kóhùn kẹ ajẹwọ fún ara rẹ fóhùn jalè wọn ní tí ọba ti jẹ́wọ́ yẹ ọ̀rọ̀ méjì lọ wà lórí ọ̀rọ̀ àkọ́kọ́ ní ẹ̀ẹ̀mejì lọgbọdọ wí ẹ̀ẹ̀mejì bó ti wá ní mọ́tò àbí àwọn hànẹ́mìlà ìgbẹ́ mo jí ìgbẹ́ báyìí àwọn ilé mi mo tó lè bá ti ọwọ́ rẹ̀ bọ́ọ̀lẹ̀ ẹ̀rí ọ̀sẹ̀ ló ń dá aláàbò ló fi bóde o wọ́n sì mọ̀ pé tó wọn bá jí ìyá yẹn láyé lọ́wọ́ ń kọ́ ìyá yẹn máa tóbi ṣé mọ̀ pé ṣé dáadáa lẹ́nu yẹn máa fi gbà ṣé ọba ti wá ní dáadáa kan lákàmọ́ dábòrú ti bẹ lọ́rùn ẹni tó jí nǹkan wá kó ti lọ́rùn ká padà wá padà nù yẹn yẹn nínú mọ́tò àbáwọn hànẹ́bílà wọ́n ní bí ọba abẹ́rẹ́ ilẹ̀ bá di ọwọ́ rẹ̀ yẹn wọ́n bá yẹ kó fẹ́ jẹ́wọ́ ẹ̀mí ìjìnlẹ́rù ó ti wá nù hadith àti umayya al-mahzumi radiyallahu ta'ala anhu wọ́n lọ anabi sallallahu alayhi wa sallam wọ́n lọ mú olè kẹba olè dáwì ọkọ̀ àpàtẹ ti jẹ́wọ́ ó lè lò ṣùgbọ́n àwọn ọ̀rẹ́ rù kẹ̀kẹ́ tó jì nígbà tó tó lè ti ní mí o lè ti ní mí o ojúṣe ọlọ́run wa sọ wípé wọ́n ti ká lónìí.

pé tí bá fi kí ọwọ́ olèbọ́lẹ̀ tó ti kóun lọ́mọ ẹjẹ́ wọn fún ẹ̀ kí ẹsẹ̀ pé ní méjì fẹ́ jẹ́ ìdàgbò tí wọ́n jẹ́ mùsùlùmí tí wọ́n jẹ́ ìdọ́gba tí wọ́n jẹ́ ọmọlúwàbí. ọgbọ́dọ̀ òkè ní ẹ̀mí ó tó di pé wọ́n bẹ ọwọ́ rẹ̀ bọ́lẹ̀. òní pé ọ̀rọ̀ kejì oníkàtà hàgà ọ̀dọ́ àlì ọjọ́ ìdájọ́ àlì lórí olè mọlẹ́gbẹ́ wa yọ̀ọ́ látọ̀dọ̀ alikọ́ọ̀sì ibùdó abdulrahman bin masoud adabi wọn ni alákùnrin kan lọ́ọ́ bá àlí wọn àbí tọ́lé rọ́jì ọlọ́run sọ̀rọ̀ àti ọwọ́ àlí mọ̀ jáde wọn ni àlí yóò dá padà ìgbà àwọn ọmọ ọdún sọ ni wọn bá máa ń bí àwọn èèyàn mọ́lẹ̀ ní pẹ̀lú ọdún sọ yìí wọn ni àlóhùn jáde ni wọn lọ́wọ́ àtọ́wọ́ àdìgbé ọyà àtọ́ ọjẹ́ ìgbéra rẹ lẹ́ẹ̀mejì ọba síbẹ̀ ọjẹ́ ìgbéra rẹ lẹ́ẹ̀mejì. igbó lélo ọlọ́wà di ọwọ́ rẹ bọ́lẹ̀ afọwọ́sọ afọwọ́ pé sọ̀rọ̀ ẹ̀yìn tún yẹ dàbò fi ọ̀nà fèsì mọ́àlá ọwọ́ rẹ mórí ni wọ́n so mọ́ ọlọ́run nígbà tí wọ́n fi pẹ́ bọ́lẹ̀ tó fi lè rọrùn dáadáa ọ̀rẹ́ ti ìsọ irú eléyìí dáadáa. wọ́n ní kótó ni má gbọ́wọ́ rẹ̀ bọ́lẹ̀ pẹ̀lú kó lọ́dẹ́ jẹ́ ní ìtàkùn rẹ̀ kó lè lò ó nítorí bá fẹ́ sàkẹ́jẹ́ lára rẹ̀ o èdè pé ọkẹ́ wílẹ̀ kí abàbá rẹ̀ gbọ́wọ́ ẹ̀ ta abàbẹ̀ làbí nídi kọ́ para rẹ̀ kọ́dà bí àtúntì nàrà rẹ̀ èdè pé lọ́wọ́ kẹ́ láti ra lọ́wọ́ yẹ jálẹ̀ ló kó pa ìsìnbẹ̀ ọ̀rọ̀ kí àwọn ti fi àhà ah, ah, ṣùgbọ́n òun lọ jalè ó sì ti wílẹ̀ kí ó ti tó náà ẹsẹ̀ ọwọ́ rẹ̀ mọ́lẹ̀ nígbà tí gbé nǹkan tí àbí gbọ́wọ́ mọ́lẹ̀ afáwọn àtọ́wò sọ̀rọ̀ eléyìí àti afáwọn ìyáàdùn sọ̀rọ̀ ó sì jẹ́ mọ́tò àbí alhànàfíyà àti màlìkíyà táwọn àtọ́fà ń lò bí àti ṣàfihàyà ìgbẹ́ náà bẹ̀rẹ̀ lè gbẹ́lẹ̀ lólè lẹ́ẹ̀kan ká má fi palẹ̀ kí wọn tó sì jí tó ti tó gbèdéke wọn dábì gbọ́wọ́ ẹ̀ kágbé mọ́lẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ náà mẹ́rin wọn ní torí pàtẹ́ni sọ́lọ́lọ́ àlọ́sọ́lá ó gbé ọwọ́ lè ló gbé mi jẹ́ ìyẹn bí kíni àtọ̀kọ́ wọ ní hamleta yẹn ẹ̀rí àtẹni tó jí agbádá sọfúwàn wọ́n sọ yín kó jẹ́ ìkẹ́ lọ tó fi wí tó jí òun lòun jí kálá kojú bẹ́ẹ̀ rẹ̀ lọ wọ́n bí ọwọ́ rẹ̀ bọ́lẹ̀ bẹ́ẹ̀ àti wípé tọ́lá ti fi rinlẹ̀ kò sí nǹkan kan mọ́ nítorí kó lè dì í áhẹ̀ ní ìyẹn bá ti wí lẹ́ẹ̀kan gẹ́gẹ́ bó jáde pé káàbọ̀ fìlìkì sọ́ọ̀sì wà hajjil kọ́s. bẹ́ẹ̀ náà la fẹ́ pààyàn ní ìwà bíbí ilé ìkẹ́ ó ti fẹ́kọ̀ọ́ pààyàn nígbà ó ti pààyàn ló ti ló ń pààyàn lókè. ọkọ̀ arọ́ ọmọ bó ti sùn ní aláàs ó ti tó ẹ̀rí lókè bí níyàrá ti wí ilé ìkan ó ti tó náà ǹjẹ́ tọ́ba jẹ́ ìbúra kọ́ tọ́ba ìbúra jẹ́wọ́ lè fún yẹn ní jíyà olè bìlíyẹ̀mí ní mọ̀gbọ́dà pẹ̀lú ìkúradà àgbáwọlé ó búra báyìí ṣùgbọ́n búra rẹ̀ ń kọ́ wọ́n lé sí lẹ́nu pé bá dúdú ń ṣe ọgbọ́n wọ́n ní sẹ́ni kẹfà pépè yẹn ní ọlọ́pẹ́jọ́ pé wọ́n jí ìtẹ̀gàn ẹni tó wá pè lẹ́jọ́ yẹn sọ fún wọn jáde. wọ́n wá ní kó búra láti lè fi rinlẹ̀ yìí pé òun ọjà ọba ló wọ̀ ajá sí pé rọ́jà ti di ẹ̀mí alàlẹ́ mọ́jà yìí. ajá sí ajá ìbúra yẹn padà sọ́dọ̀ ẹni tó kékeré ní wípé ẹni tó ń pè lẹ́jọ́ alọ́jà lè ní mọ́sálà wa ni wípé ìjẹ́ kura sẹ́ni fi ń sọ pé wọ́n jì kí òun kúra yẹn sáàsà tọ́lẹ̀ lọ́jà lè láti kó kúra lónà òun lè kúra yẹn wọ́n tọ́pọ̀lọpọ̀ àwọn jòkòrò rẹ̀ lẹ́nu náà tó wà lórí ẹ̀ àwọn hànàfíyà ni màlìkíyà ni hànàbílà ni àwọn ni gbé. dúkìá bí ẹni ẹni yóò rinlẹ̀ pẹ̀lú òkúra yóò ṣùgbọ́n o a lè fẹ́ni ẹni díà ilà bíi ìkọrọ àbí kò ní rinlẹ̀ o àbí ká sì rí ẹ. torí ká gbé ọwọ́ olè ẹ̀tọ́ ọlọ́run ni o kò sì lè rinlẹ̀ àbí ká ìjọba fi fìdí ẹ̀ múlẹ̀. ẹ wá rí àwọn ṣàfihàn yà sí wọn àwọn ní tí ẹni tó pẹjọ́ bá ti búra àbá àbápa àgbà búra jù bẹ́ẹ̀ lọ tí wọ́n ti hájú fẹ́ni yẹn ṣùgbọ́n yẹn ọ̀la láti wọn lọ́wọ́ sí àlá àìlá fún àyà. ẹ̀rí àwọn ọmọ sáyé lómi wa kí ni wọ́n ní àwọn májẹ̀mú tó ti pé kíkí ọwọ́ yẹn á ti di dandan ó lè ní orígun mẹ́rin kábàgbàgbé àròyé àárẹ̀ ẹni tí wọ́n jí nǹkan rẹ̀ àárẹ̀ ọ̀dọ̀ ajé ọ̀nà owó látàmú mẹ́rẹ̀ẹ̀rin nìyẹn tí mẹ́rẹ̀ẹ̀rin yóò bá pé kọ̀ọ̀sọ́gbọ́n dáadáa o ẹ wá lẹ́sọ́ bá jóyè ó tó di pé owó ti ọwọ́ rẹ̀ ẹ̀ ní kò fìyà sí ọ̀dà àbọ̀ rẹ̀ àwọn májèmú tó ń bẹ láàárọ̀ òṣèlú ẹ̀ dáàbọ̀ kó tó di pé wọ́n ti ọwọ́ rẹ̀ àkọ́kọ́ ẹ̀rí máa wíwọ̀ ẹ̀ lánàá ẹnìyàn jẹ́ tó ti bàlágà yóò sì mọ̀ tó tó ti àìlọ́wọ́ ọ̀rẹ́ àbọ́mọdé o yóò sì fi tẹ̀mítẹ̀mí ṣe ọmọ yẹn gbé ẹjọ́ bá jásí pé wọ́n jẹ́ ń pa ni lọ́yà lọ́ mu kò sì tó bẹ́ẹ̀ kọ́ máa mú ẹ lè gbọ́wẹ́ yọ wà látẹ̀lẹ́ ẹ rí pẹ̀lú pẹ́ẹ́lú yẹn tún nípa bí aráàlú ló bákan náà. kò ní sí ìrújú kankan níbi olè rẹ̀ lọ́jà yìí. ó sì gbọ́dọ̀ já sí pé ó jí kẹ̀kẹ́ tó ṣe ni nínú ìrújú náà sọ pé kò ní ní ìrújú nù nínú ìrújú táwọn sọ òun ni pé nǹkan yẹn lẹ́tọ̀ọ́ kọ́ wa jí nínú wọ́n ń àbí rẹ̀ tí wọ́n rà fún wa tí wọ́n fẹ́ mọ̀ fún wa tá a máa jẹ́ lólé kí ẹ wá lọ sí agolo kan yọ́nú rẹ̀ àti epo tí gbogbo ọ́ fi tibẹ̀ kí ẹ wá lọ ku ìdẹ́rìn nú ẹ̀. ẹ wọ́n bọ́ lẹ́tọ̀ọ́ sí epo yẹn àbí kò lẹ́tọ̀ọ́ sí wọ́n lẹ́tọ̀ọ́ sí ṣúgà yẹn àgọ́dọ̀ gbọ́wọ́ ẹ̀ nítorí ẹ̀. ẹ̀rí lábẹ́ rẹ̀ òun ní sáfkọ́tù ẹ̀lẹ́wàlì mímọ́ ẹ̀lẹ́wàlì àlejò tọ́lá tó fẹ́ tọ́jọ́ bẹ̀rẹ̀ báyìí wọ́n sọ bẹ́ẹ̀ fọmọ àti bàbá kan pé àǹtá wọ́n máa lóka lé abẹ́ ìwọ ọmọ ìwọ àti bàbá ìwọ ọ̀ àti dúkìá rẹ ọ̀ bàbá rẹ ló jọ bàbá wa ṣe fẹ́ ọwọ́ àlọ́ sí owó ọmọ rẹ ọwọ́ àwọn ẹni sọ́ọ̀bù àgbọ̀dọ̀ gbọ́wọ́ bàbá wọn bẹ́ẹ̀ náà ti náà náà ti ẹ̀ẹ́dí ọ̀hún náà tún ní bíró yìí dáa owó yìí dáa fẹ́ẹ́ fún ọ náà owó wọn owó ọ̀sẹ̀ kan yín ní ọmọ ọmọ rẹ̀ àdì náà tí fẹ́ owó sí ọmọ yẹn gbogbo àtijáde bẹ́ẹ̀ náà ni kí sí dúkìá rárá wọn àbí ara wọn. ẹ̀rí ọ̀kẹ́ náà tí wọ́n gbé dúkìá ara wọn adé lílé yẹn òun ní àlàyé díẹ̀ ọlọ́láyé díẹ̀ o ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀kọ́ hà wọ́n là sọ ági ọwọ́ lè padà máa gbé lórí pé ìyàwó jí dúkìá ọkọ àwọn ọwọ́ ìyàwó ọkọ tọ́jú rẹ̀ dáadáa sọ̀tọ̀ wọ́n sì jọ ń gbé lulẹ̀ ẹ̀ tọ́ka tó máa sì jọ wà lulẹ̀ ṣùgbọ́n wọ́n tó bá já sí pé olè nìyẹn jà nìyẹn lọ tọ́jú ọ̀rọ̀ ìpele kẹ́nẹ́ nìyẹn pé kò sí o àwọn àbá tó ń nìyẹn ẹ̀rí ṣùgbọ́n yìí pé ọlọ jí dúkìá yẹn nínú àpamọ́ lágbára bẹ̀ gé bẹ̀ nínú àwọn olùwò kò séèyàn ọ̀rọ̀ mẹ́ta níbẹ̀ arínú wọn ni wọ́n ní lágbọ̀tà aláwa àti ìtumọ̀ bó sọkọ ló ti dúkìá bó dị àgbẹ̀rọ̀ àwọn méjèèjì kàlẹ́ wọ́n da àwọn ìmọ̀tò lọ́wọ́ fi tó bó fọ́lá yọkọ̀tà àbí sáré kọ́sì nìmi fún àgbọ̀lọ́gẹ́ ẹ̀rí. a sì rí inú ọ̀rọ̀ níbi wọ́n ní à wọ́n máa jẹ́ ọkọ̀ á di ọwọ́ ọkọ̀ ọ̀rọ̀ kẹ́niyàn tí ọkọ̀ mi lọ jí dúkìá ìyàwó ẹ̀ sọ́dọ̀ ẹ̀wọ̀n gbèdéke náà ní kọ́wọ́ kábíyàwó rẹ̀ bọ́lẹ̀ mẹ́ná ìyẹn ọkọ̀ wọ́n ní kí ni mo tẹ́ ẹ tó lé lórí wọ́n ní bẹ́ẹ̀ ni èmi ń jọ kéde àlẹ́ tí ìmúrasò àbẹ̀sùfíà yẹn ní sọlá fẹjọ́ ọkọ rẹ̀ fún amẹ́ni sọlọ́ lọ́wọ́ àdìsọ́lá ìgbé abúsùfíà rọ́jò lùsùfì arákùnrin kan sọlá tó tó wá sí kí ni o wọ́n tún ní ọdún kòkòrò mu kò ní fún yẹn ní dúkìá tó tó yẹn àtọmọ àbẹ̀yẹ́ òjijì ọlọ́run tẹ̀ sọ fún fẹ́mọ̀ kó lè ló pè jíjí yẹn jíjí ló pè o ó fi ẹgbẹ́ ihun tó jí ìṣẹ́tọ́ lápọ̀lẹ́ ni one ọ wà nínú pamọ́ ó tó wà lọ mú kẹ́lẹ́kẹ́lẹ́ bọ̀rọ̀ bó ti ń sìn òjijì ọlọ́run wa tó pa aláṣẹ ọba buwọ́lù pé fúdi mọ́ọ̀yẹ̀ kìkì wọ́wá ládàkì bẹ́lmárò lọ́wọ́ kù kẹ́kẹ́ ọba sọ nínú dúkìá rẹ̀ tí ó tó wà sọ́wọ́ ẹ̀ làwọn fi sọ wípé gbólóhùn tó ti sọ ọlọ́wọ́ bá fi lọ wí yẹn àjọyọ̀ tó bá yẹ kó di kejì lọ́lọ́wọ́ wá pẹ̀lú ọkọ lọ́wọ́ àkùsẹ̀ gàdà lọ́lọ́ jí dúkìá ìyàwó rẹ̀ tó sì ti wọ gbèdéke wọ́n fi ọwọ́ rẹ̀ ọ̀rọ̀ kẹta ni wọ́n sọ pé tí jí dúkìá ara wọn ní lórí wọn pẹ̀lú ẹni tó bá tẹ̀ sófin nu wọn. ṣùgbọ́n o tó eléyẹ jẹ́ ọ̀rọ̀ àwọn olùmọ̀ nípa ìyẹn gbígbé ọwọ́ láàrin àwọn ẹni tó ṣe yí pé dúkìá lè ṣe kí ni o kò lè pa wọn pọ̀. náà ọ̀rọ̀ mi èyí jọ nìkan wọ́n yẹ jọ dá nílé sẹ́lẹ̀ abẹ́ nílé sẹ́ gàrí kẹ́nìkan wà lọ fún owó lẹ́yìn ìyẹn náà tún kọ́ sẹ́ríkọ́ ti ṣẹ̀rí kí ìmọ̀lì ṣẹ̀ríkà ẹni tẹ́ jọ dá kẹ́kọ̀ọ́ tóun náà wá tó wà lọ sí o tọ́lọ mú ọlọ́mú nù kẹ́ni dúkìá ti àjọ ìdàgbọ̀ yẹn bó láti ti ṣèyẹn náà arínú ọ tí wọ́n sọ pé àgọ́ lọ́lọ́ hàjì lórí ẹni tó bá jírò dúkìá yìí nítorí wípé òun náà kó sáfẹ́ ṣubú àtàwọn yẹn pé ká tó gbọ́wọ́ káwọ́ gbọ́gbọ́dọ̀ sí ìrújú o tọ́lẹ̀ tó sì kẹ́nu sẹ́ríkà ní kọ́mpìnì yẹn òun náà lẹ́sọ̀ọ́ tó rẹ o yẹ pé torí rẹ a lè má di ọwọ́ rẹ ọ̀rọ̀ kẹ́nu àwọn ọ̀rọ̀ olùmọ̀nìyàn ẹ̀rí bákan náà kéèyàn tó lọ sí owó mí pẹ̀ntìlmẹ̀ ilé owó mùsùlùmí tá a sọ pé tó bá ti ní ìdí bùkátà nínú àwọn mùsùlùmí làwọn labari mùsùlùmí gẹ́gẹ́ lòun náà bàtú lọ́wọ́ kó bísẹ̀bí náà yọ bàtú náà àti làwọn àwọn mùsùlùmí tó bá ní bùkátà náà irú eléyìí náà àrètò wọn tó ní nítorí ẹ àlèmá gbọ́wọ́ bẹ́ẹ̀ náà ní dúkìá sí ẹrú ọlọ́sí dúkìá ọ̀gá ẹ̀ ìbọn yẹn kọ́ ga fún iṣẹ́ tẹ́lẹ̀ àrètò wọn tó ní nítorí ẹ bákan náà ah, ẹni náà abẹ́sẹ̀ gbèsè abẹ́sẹ̀ wò ó tó wá lọ sí owó tó wọ ẹtọ́ abẹ́sẹ̀ wò bó láti tì ẹ́ dẹ́ ìbówó pọ̀ wá dọ̀rẹ́ náà tẹ́lẹ̀ tó ilé yẹn náà wá lọ àwọn kan tí àwọn olùmọ̀tọ́ pé ṣúgbà àti wà ń bẹ̀ a lè má jẹ ọwọ́ nítorí ọjọ́ ti lọ á tún tẹ̀síwájú nínú àwọn májẹ̀mú tó ní ti pẹ̀lú oṣù lè kò sílẹ̀ àti mú bí ọ̀rọ̀ ẹni tí ọba jáde ẹni tó jólè ẹni májẹ̀mú tí ó wà lára rẹ̀ nípa pé yọ bàlágà yóò lè láàdáì yóò lè tàbí yéṣu láwọn orígun mẹ́rin tá a sọ fún ni. lẹ́yìn náà àtúntò fún wáyé pé ẹni tá ìdí ọwọ́ rẹ̀ yìí kí ni àwọn májèmú káàrí nípa olè tọ́jà yẹn. káàbì sọ wípé ọyá ẹjẹ ká lòfin lórí rẹ̀ ìyẹn ni pé májèmú tí a wò lára ẹni tí ọjà lè yẹn káàbì lòfin ní ara rẹ̀ ẹ̀yìn máa bẹ̀rẹ̀ sí ní sọ pé kò ní ṣùgbọ́n àná. àwọn ọ̀nà ìjọba àgbà ní ṣùgbọ́n àyẹ̀ bẹ̀rẹ̀ sí ní kàfúwa ìṣọ́ọ̀lọ́ tọ́lá tún ti ní ọ̀la lágbára ọlọ́run ọba subhanahu wa ta'ala á tún máa sọ fún wa ní wọn táyì sí kí ni wọ́n jẹ́ ìwọ̀n tó ṣe yẹn náà ẹ̀rí سعد مع الأزواج الأولياء هذا صلى الله عليه وسلم وبارك محمد وعلى آله Thank you.

ó lé. Séyà lọ sọ Ìyá ní kò fi fúra. Séyà gẹ́gẹ́ ló ní kó wá bóun ṣe náà. àwọn ilé tó ti yàn kí ni tracy jẹ nígbà tó wà bẹ́ẹ̀. kò sí ìkìlá mbẹ kò sí ìkìlá mbẹ ohun tí mo ń béèrè ni pé kí ni àmì pé wọn jẹ nípa. Ah, ọ̀dà rẹ̀ gbogbo ohun tí wù yẹn náà kéde òjò òsì sí ìgbé níbi tán ti lò fẹ́ yóò jí yóò jí yóò jẹwé yá àwọn àti arúgbó yìí náà ṣé ìyá jẹ nípa yìí sẹ́sì òsì sàlàyé pé àrọ́ọ̀mù ni ìsìnlẹ̀ ń sáwà èèyàn ṣàgbèrè pẹ̀lú arúgbó àbí èèyàn pọ̀ lọ́mọdé ìsìnlẹ̀ ni ìsìnlẹ̀ ń jẹ́ ẹni tó lọ fẹ́ ọmọ pínlẹ sí irú yìí dáhùn ìjọba máa múra sí kẹkẹkẹ àtẹni ọfẹ yà gbà kò sí àtọ láàrin rẹ àtẹni tó fẹ́ ẹni tó wà níwọ̀n tí wọ́n sì kò sí àtọ láàrin rẹ gbólóhùn sì lẹ́nà gbogbo ẹ̀ ẹni tó fẹ́ rẹ ó tàgbèrè náà ẹni tó fọkùnrin ó sì ṣèkú sí náà mo bá rí ẹ sí èsì gbogbo àwọn sì fún wọn tún padà mú kàn wọn fi pọ̀ bẹ́ẹ̀ pẹ̀lú bí adó agbẹ́kura àti fífúra kankan ní mọ́sálà nípa nígbà tí àwọn ti dèrò ẹlòmọ́tà ìgbà tí ìbá ti pé pépà àti ìdí wọn kọ lásán ní ẹgbẹ̀rún ọmọ ìbá lùkọ́ àná ní ẹgbẹ̀rún kò sílẹ̀ ìyàn bá wàá gbé kóran dání nípa àwọn tó níbi pẹ̀lú wọn fi kóran kóra bí wọn fi kóra ṣùgbọ́n lórí kí ni wọ́n fi kóra sí lórí ìlànà lẹ́yìn náà ni pé bẹ́ẹ̀ bá dé alóhùn bẹ́ẹ̀ kóra náà fi kóra á bẹ́ẹ̀ fi kóra kó ìfọ́rọ̀ ọlọ́run níbi ìgbéyàwó ọlọ́run kóra ni ìyẹn ò ní ìdí kí ẹgbẹ́ kóra dání náà ṣùgbọ́n àlelọ́gbẹ́lẹ́ ẹ bá fẹ́ kó àdáni fẹ́ ń tọ̀hún dẹ́sẹ̀ àlè wí bẹ́ẹ̀ ṣùgbọ́n lórí kí ni wọ́n ti bẹ́ẹ̀ lórí jagunjagun tó ti kéde òfin bá gbé wọn wọ́n jọ jìyà ni ọ̀rọ̀ pé kí ni kẹ́ wà bẹ́ẹ̀ irúfẹ́ ẹni fẹ́ ìmọ̀ rẹ̀ láàlè fún náà ní wípé kó o tẹ̀sán ọba ẹlẹ́gbẹ́ kó ronú bí wàdà ó sì fa mẹ́mọ́ kọ́ máa wí káàkiri mọ́ tọ́lá wa náà ló ti rẹ̀ wọ́n lọ bá káàkiri tòun bí bá ṣe mọ bẹ́ẹ̀ ọ̀fọ̀ àti ìyá fọ́tò rẹ̀ sínú ọpọlọ adákẹ́ ẹnu rẹ̀ ọ̀gbọ́dọ̀ wí mọ́ yóò ṣe rere yóò sì máa wá rẹ̀ ẹ̀ bọ́yọ́ ọlọ́wọ́ ọba àti ọlọ́pàá àti ìpinnu àforíjì ọlọ́ọ̀bà rẹ̀. Come bẹ́ẹ̀. ẹsẹ̀ tí yẹn dá pẹ̀lú olè olùtọ́wá olè ní láṣẹ torí ló lé yá àgbọ̀rọ̀ pẹ̀ fífa lọ ní síbẹ̀ sílẹ̀kùn ìwọ wá òkú ooru ẹsì ṣe bọ́gíláàrí òun wá tó wá nẹwọ́ kó tó wá tó fẹ́ nẹwọ́ mú nǹkan bí ẹ bá wá tẹ ọwọ́ rẹ̀ kọ́ ẹ ìyẹn kọjá àlà pẹ̀lú wípé èèyàn fi ọ̀rọ̀ sí àwọn ẹni darí àlámọ̀ ìlẹ̀ títẹ̀ èèyàn ju wọn bá yẹn náà lọ tó lè náà ó sì padà súnmọ́ tó bá dọ́dọ̀ wọn wáyé pé wọ́n lò fi ẹ̀sìn bóyá wọ́n padà gbọ́wọ́ yẹn náà sọ pẹ̀lú tó ń ṣe ìyàwó ní àti àti ẹ̀ kìí ṣe ìyàfẹ́ ọwọ́ ẹsẹ̀ ní tó gé nítorí fẹ́ tó gé ọwọ́ rẹ̀ yẹ kú fún fẹ́rù màṣúnà. ṣé ọ̀pá ń sọ nípa ẹni tó kọ́ àyẹ̀ náà bá dé ẹni yẹn gbọ́dọ̀ jẹ́ ẹni tó jẹ́ màṣù kìí ṣe ẹni tó yẹ ká pa irú ẹni tó jẹ́ bí ikú tí wọ́n ń sá káàkiri ó ti pààyàn ó ń sá kí ìwọ́ wá pa kìí ṣe wí sí pípa tó pààyàn lọ̀rọ̀ bí kò ṣe pé o fi sọ́dọ̀ àwọn aláṣẹ ìwọ lọ sí àṣẹ sí àríkèsí ẹni tó fa yẹ ọ̀rẹ́ jù wọ́n fẹ́ lù àdó ìdáhùn fẹ́ lù àdó ẹ̀jẹ̀ rẹ̀ ṣe wúdà sọ́tẹ́lẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wà lẹ́sẹ̀ yẹn fi ọwọ́ rẹ̀ bọ́lẹ̀ nípa bí ọ̀nẹ́ ẹ̀ẹ́dẹ́lẹ́ ọ̀nẹ́ wọ́n sí ẹrù tó jówó olówó yẹn bíye ti ń bẹ lórí fẹ́ẹ̀mù ọ̀bẹ gbé wọ́n bá fún àdá ọ̀sán dáadáa ọkàn bẹ́ẹ̀ ni ebi pé wà ní tòwélewéle nínú ilé lọ́dọ̀ọ́ tó àbùkù déèyàn kẹsí èèyàn náà ní pé wáyé bí wọ́n lò fi ẹ̀sìn ebi wọn gbọwọ ni àbí wọn fààyàn wọn wá sí àtìyẹn lẹsọ pé ó ti jẹ sọ ìdájọ́ sí ọ̀dọ̀ rẹ̀ bẹ́ẹ̀ rẹ̀. Thank you. ẹ irú eléyìí nígbà tí kẹrẹ ò ti sọ nípa pé nítorí pé yìí táwa ṣe ẹni aburú máa wá ṣẹlẹ̀ nígbà táwa wà láyé èmi lóò bá wà fáà ń kọ síra lórí ẹni tó lọ wọ orí òkú àdé ìsìnká náà àwọn síra òkúra ìgbà ẹni ọba lọ wọ orí òkú orí òkú wọn ní sọ́ọ̀bù gbèdéke báyìí ní ìyá rẹ̀ ah, àwọn òkú ìlú kà fẹ́rú pé eléyẹn wá darí ẹ̀sẹ̀ ń tọ́jú náà ìyẹn aṣáájú gbogbo mùsùlùmí ti ń darí ìlú so òun dẹ́wà ní káwọn afọ ọlọ́wọ́ àwọn tẹ́lá wọn á wo tẹ́lá títí pa wọn wá wo kí ni ìyàtẹ́ni ẹni lẹ́tọ̀ tí wọ́n ti fún yẹn kì í ti hajj tààzírù ni wọ́n pè wọ́n wá sí àtọ́lẹ́tọ̀ bóyá wọ́n ti mẹ́wọ̀n ni àbí wọ́n ti kiri kan fún ni àbí nǹkan kan ni wọ́n tẹ̀ wá sí àwọn ọlọ́wọ́ rẹ̀. Thank you. wọ́n lè lápò tẹ̀lé ti kọ́bọ̀dù. ààyọ ẹ sọjọ ẹ tilẹ̀kùn lólé wọ́n wá já ilẹ̀kùn ó lé ní. ọ̀rọ̀ ìjọ́lù ìfàyè kan tó fẹ́ pa ìjọ́lù ìfàyè. irúfẹ́ yìí tó lè jẹ́ bí adùn lè ń tó ṣe gbóhùn fẹ́ gbóhùn fẹ́ pa bí wọ́n ti ṣáájú ẹ̀ nìyẹn bá yẹ ẹjọ́ ẹ̀ ìjọ́lù ìfàyè tí wọ́n bá lòfin ẹ̀sìn pẹ̀lú tí wọ́n ti kẹta fún ṣùgbọ́n lè wọ́n fẹ́ jì ìjà bí wọ́n bá gbọ́wọ́ rẹ̀ kì í ṣèwọ́ lókè tọ́ba padà sí gẹ́ torí ìjọba lónìí gbogbo yìí aláṣẹ mùsùlùmí ló ní gbogbo ẹni tí ń gbèlú àwọn ni wọn lò dájọ́ ni wọn gbèjà rẹ ọwọ́ àti gbèjà ara rẹ wọn táwọn ọkọ wíwú lásán ọ̀rọ̀ kúrò jù wọn lọ bó ti ń sìn ṣùgbọ́n ẹni tó ṣe fóun gbé dà níṣẹ́ olóhùn fẹ́ pa ẹ́ ìwọ́dẹ̀ ti kọ́ karate gbogbo bó ti lè gbá ní kùkù lọ́wọ́ kan báyìí síta ọjà bọ́ lọ́wọ́ rẹ lẹ́ẹ̀kan náà bó ti fẹ́ orí ẹ̀kọ́ lẹ́nu yẹn bí wọ́n bá ń lò fi ẹ̀sìn aláàbò kò sí ìfẹ́ kan tí wọ́n á ṣe fún un wọn lọ bó ti ń sìn yẹn ní jihadu ti fáyìn tó bá lọ pa ẹ́ ìyẹn ní kò ní ìdìgbà yọ̀ǹda aláṣẹ lórí ẹ̀ wọn ò sì lè fún yẹn ní ti àṣẹ ọ̀rọ̀ fẹ́ pa ọ́ ní ọwọ́ rẹ ti padà yá ìwọ yẹn ju rẹ̀ ń kẹ̀ ọ̀rọ̀ bá nìyẹn ti tó bá ti sùkúrù lọ pa ọ̀rọ̀ kúkú ìṣẹ̀lẹ̀ ìlú jẹ ọlọ́wọ́ àdá. aleykum salaam. ó kú bẹ́ẹ̀. Ah. Ah. tó kílẹ̀ yìí mọ̀ sí ilé alúwa ẹ̀mí kọ àlùjọ ló ní ń pè kéèyàn ṣe kiri pè kéèyàn fọlọ́run lẹ̀ fọlá àlùjọ ló lọ́kẹ́ ló wọ́n máa pè kódà kó ti pàṣẹ bí ní pèlè alúwa wọ́n wọ́n àwọn ṣe káàkiri yá ó tún ti fẹ́kọ̀ọ́ kí ọmọ ìjàmbá ọwọ́ awú bẹ́ẹ̀ wọ́n ní ẹ wá sí òṣùlá ìwọ́ ọ̀yọ́ yìí kéèyàn má yọ̀ sí rẹ̀ torí Islam rẹ̀ ó ní ìdí òye ṣẹ́wá sí wọ́n ṣe. tó ti ọrùn rẹ̀ ó lè ní wọn torí pé ọ̀sẹ̀ àdéhùn máa ń sì ti tà ìyẹn sì ti ọrùn máa ń sì ó ti wá lọ hẹ́rì ó ti yọ kẹlẹkẹlẹ ó tó lò tùmọ̀ ẹ fẹ́ fún pé gẹ́gẹ́ báyìí à kí tó ẹ jẹ́ ká ní sùn. ọ̀fẹ́. ẹjẹ nínú rí ẹni tó kú sí lùmọ̀ èyí tó tọ́ fún tọ́lẹ̀ mo ní pé ká má so òkú rẹ̀ náà nígbà tá a bá ti rí àwọn mùsùlùmí tí wọ́n tó kú láti kí n so òkú lọ. nítorí pé ìdájọ́ ọ̀rẹ́ àti ìdánáńsá pàṣẹ kìkáyà ọ̀rẹ́ ẹ̀yẹ títò lò lọ́dọ̀ àwọn akọ́ni kọ̀ọ̀rọ̀ wa. torí pé ìdá kọ́ ọmọ bíi ìgbà àbúrò wọ̀káfà kápọ̀tọ̀ alùpàpì. tá a bá ti rí àwọn èèyàn náà tí wọ́n ti kírun síra tí wọ́n dẹ̀ ti tó ìdílé ẹ̀ fáwọn èèyàn lórí. ṣùgbọ́n bá bá dára lójú pé ibi tó kú sí yẹn fún ọ̀ní ni wọ́n ti sáà tó ti yẹ nípa rẹ̀ ká ní kí wọ́n gbé wá. bóyá torí lérò lè pọ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn kọ̀ǹdíṣàn ló lè fà tó fi gbókùú láyè kan sí àyè kan ní ọ̀ èyí tó da ká má fi ojú òkú mùsùlùmí láàyè ibi tó kú sí lẹ́nu ẹ̀ ní kí wọ́n ti wọ́n ti torí ọ̀pọ̀lọpọ̀ náà àwọn sàhábà tí wọ́n lọ́lá ju ẹni yẹn lọ ààyè tí wọ́n kú sí lójú òkú lẹ́nu wọn ti ọ̀pọ̀lọpọ̀ wọn. ẹ̀rí àwọn sàhábà tí wọ́n jẹ́ fọ́tìlá fọ́tìlá tó hù sílẹ̀ wọ́n ti kiri wọn ni wọ́n ti wọ́n sí wọn ọ̀sẹ̀ gbé wọn lọ sí màdínà. bọ́lọ̀ báyìí yẹn ti bẹ́ẹ̀ torí bẹ́ẹ̀ káwọ̀ yẹn ti abala yẹn. lórí fáwọn tí ó kírun wọn mẹ́ta àwọn tó lórí náà tó lásán à wọn káyìí. ẹ wá rí ọ̀rọ̀ tó àwọn olè ti ta àrínú wa tó wọ́n fẹ́ pé ní sọ̀lá ti bó ṣe tí ní tó sì ṣe lọ ní alẹ́ tó alẹ́ tó sì ó sì ẹ wá rí tó ní o ti ẹ̀rẹ́ ẹ̀kọ́ ní ìdìmọ́ tí wọ́n bá ti ṣe èsì ìmọ̀ tí wọ́n bá ti ṣe èsì ká má tún ṣe mọ́ tí wọ́n bá ti ṣe ká má tún ṣe lọ́dọ̀ wa mọ́. irú ìdọ́sẹ̀lẹ̀ ńgbà tí yàrá àjọ ajáde láyé táwọn míì tún ṣe sọ̀rọ̀ àtọ̀lọ́gbọ́ ìdì mí kò ní. òfin ti fi tàwọn èèyàn kírun sí yàrá àjọ àrárá ní ìlú wọn tó kù sí. ilé àwọn oṣù wa tí wọ́n ń sẹ́yìn ní ìwàyè ní mùsùlùmí fún ẹsẹ̀ mùsùlùmí kí ni wọ́n mọ̀ sí jẹ́ sọ̀rọ̀ àti ìjẹ́lẹ̀ ẹ̀sẹ̀ lójá pé ńgbà tí ṣe bíi lu aṣọ di mímọ̀ fún àlẹ́bí sọ́lọ́ àṣálá ń pé torí kò sí àǹtẹ̀ sí ńgbà yìí wọ́n gbé nàìjíríà ti ti jáde láyé òṣìṣẹ́ ọlọ́run dẹ̀ kéde fáwọn mùsùlùmí pé nàìjíríà ti ti kú mùsùlùmí dẹ̀ ó yẹ já bọ́ ta kákìrùn àròkùnlẹ̀ kákìrì la nítorí pé kò sẹ́ni tó kírun sí la lọ́wọ́ tí wọ́n bá ti kírun sí la lọ́wọ́ àlejò ẹ̀ká tó kí sílábẹ́ ti tẹ́lẹ̀ ní yàrá àtìkọ́ ìsọ́run ti tó ń dà. gárọ̀tù ni ẹ̀ kò sí sẹ́kù àgbájúlọ ìsẹ́kù mùsùlùmí ò sí mẹ́ tí wọ́n lè gbé lọ síbi ìsẹ́kù mùsùlùmí wa kágbé lọ́lẹ̀ ìdí pàtàkì lẹ́tọ́ lè fi tó kúkú láàyè ní bọ́tà yìí náà. kódà kí wọ́n ti kí tẹ́lẹ̀ ṣẹ́rẹ̀ á èyàn lè túbọ̀ síbi sàárè ìfọlọ kírun jẹ nígbà tí wọ́n bá tí wọ́n bá ti ní sọ o ẹ lọ wo àṣìkáàmù ìjẹ̀lẹ̀ Sheikh Al-Albani rahimahullah ta'ala ọ̀fi dàrọ́ha nù súnlẹ̀ lọ́wọ́ sẹ́yìn ọ̀mọ̀ mọ́sálásí lára nígbà yìí òjijì ọlọ́run pé wọ́n kírun sí la wọ́n kẹ́kọ̀ọ́ pákírun pákírun sókù la lọ́dọ̀ àtẹ́bí ṣàṣà ọ̀kẹ́là òdìdẹ wọ́n kẹ́kọ̀ọ́ rẹ̀ wọ́n ti kírun sí la òdìdẹ ọlọ́run ti sọ ọ́ ti kírun sí la. ọdún wọn sọ pé ti sọ́ọ̀sì lọ́jọ́ fún àtẹ́bí sọ́lọ́ lọ́wọ́ àtàlá sọ àwọn náà lè ṣe dáadáa wọ́n ti kírun sókù la sẹ́yìn náà débẹ̀ ẹ lè ṣe sọ láti ìgbẹ́ òkú yìí fún mi ní nǹkan báyìí ti báyìí fún Thank you. Ah, ó lè náà ṣùgbọ́n olè rẹ̀ lè má jẹ́ olè gbígbọ́wọ́ ọlọ́wọ́ rẹ̀ kúkú lówó ní wà lẹ́sẹ̀lẹ̀ wọ́n ti fi ránṣẹ́ ní sẹ́wọ̀n kó ń jàǹbá àmọ́ nà ń jẹ́ àbẹ́ ti kẹ́ ìgbà tó dáwọ́ kù yẹn gbogbo jíjẹ́ pọ̀gà kọ́tà ó ti kú ní ojú ọba kú tí ọba kú kó béèrè ní ọba ní ìlú ọ̀dọ̀ lọ ọ̀bọ̀ tiẹ̀ ẹ wá rí èrò lè fẹ́ kọ́ béèrè pípé ẹ bó láti fẹ́ mọ̀ràn gbèdéke ńdọ́kẹ̀ yìí wá ní pé bìláàlù ti máa kọ́kọ́ ń pèrò àkọ́pẹ́ à ń sọ sọ́lá lọ pé ní bìláàlù bá pèrò àkọ́pẹ́ ẹ máa jẹ ẹ máa mú tóbi ní pé Abdullahi ibn Ummi Maktum fi àdì pèrò sọlá gbọ́dọ̀ lòun ní òní pèrò ó di gbàdá yẹn bá ń sọ pé ilẹ̀ máa ti mọ́ ilẹ̀ máa ti mọ́ ìgbà yẹn dẹ̀ fi ní irun lọ́sẹ̀ tọ́ tó di ọ̀sẹ̀ tọ́ mọ́ èyí ẹ wàá sẹ pé nǹkan tó bá di fáìfù ẹ wàá sẹ pé nǹkan tó bá di màtẹ fásitì òye mi ọlọ́wà ni. òun lẹ́ẹ̀ni ń sọ ọ̀run débi wà ń sọ náà mọ léyìí tí wọ́n ń sọ fún wọn kọ́kọ́ ń pè ní kọ́ yẹn ní ìmọ̀túnmọ̀ yìí ṣùgbọ́n èyí tí bìlá ń kọ́kọ́ ń pè yẹn irun oúnjẹ náà rògbò tí lẹ́yìn ti ti lóúnjẹ náà ni ẹni tí bá tẹ̀ ń tètè yá àmù tẹ́lẹ̀ kó ti mọ̀ yíwọ́ yẹ kóhun tètè máa fi àdàgbà rẹ̀ rọ̀ ọ yẹ kóhun bẹ̀rẹ̀ sàfẹ́rù báyìí tó di èsì irun kéèjì òun ni irun ti àtọ́ láì fún mi mọ̀ tó mọ́ lọ́wọ́ àyè. aleykum salaam. Ah, èwo jiyàn rẹ̀ ìgbà tá àtẹ́bí sọ́lọ́ àtàlà ti mú dájọ́ wá lórí ẹ̀yà àgbè lórí ẹ̀ ìfowópamọ́ ní ọlọ́run fẹ́ẹ́ jọ bẹ́ẹ̀ náà àwọn olùmọ̀ wọn á gbójú wò oríṣi ọ̀rọ̀ ni ọ wà ní ọ̀rọ̀ táwọn sọ wọn ni wọ́n pè lólè rìwáyà mi pé ó máa yà ó máa rẹ̀ bẹ́ẹ̀ ti tìmọ̀ yín pé nítorí pé tó bá ní ṣùgbọ́n àmú tó ní ṣùgbọ́n ànílú gẹ́gẹ́ bá ti ń sọ nítorí àyè má gbọ́wọ́ ọ̀rọ̀ bá rẹ̀ ni ọ̀rọ̀ á ti gbọ́wọ́ àgọ́wọ́ kìí ṣe kẹ́júkẹ́jú ó lè pa àwọn ẹni tó bá ń ṣe ó jókòó pé àwọn ẹni yìí wọ́n ń rí sọ̀rọ̀ ṣẹ̀ríà akọ sẹ́ni wọ́n sì èmi wọ́n kẹ́ wò sùn wọ́n ní báyìí eré ọlọ́wọ́n bá kẹ́pẹ́ mi bóyá bẹ́ẹ̀ láàrin wa báyìí wọ́n láì nìkan wọ́n túká òun àti ìyàwó àtọ́kọ wọn túká sọ wọn á gbéra wọn lọ sí ṣẹ̀ríà pọ̀ sí. lórí wípé ọmọ òun fẹ́ gbogbo ọmọ wọ́n á mú àwọn ọmọ fẹ́ fọ yẹn wọn ò nìkan ọlọ́run á ofe ohun tó yé òun ni ọkùnrin mọ á ní ọmọ tí mo tí wọn ò ọmọ òwe ni ọmọ yẹn ìwọ ní tó ti ó ní kí n pè mí ní ẹ̀sìn ni wọ́n ṣe yẹn ṣé ọ̀kẹ́ lọ́dọ̀ tí wọ́n fún pé fún olóbìnrin ó sì gbọ́ ìyẹn ló ń padà eléyìí lọ́sẹ̀ lórí pé iṣẹ́ yẹn iṣẹ́ tó wá ìdì ọ̀rọ̀ bó ti ń sìn. tọ́kọ́ bá yẹ pé ní tí ó di yẹn ó yà nǹkan ó di yẹn rẹ̀ wá gbé sípò olè àti pé kí làwọn olùmọ̀sọ wọn ò jí rẹ̀ gbogbo ọ̀rí kí ni wọ́n gbogbo ọ̀rọ̀ tí ò ní ní súpàánù nígbà yẹn wọ́n tó tàbí kò sáré wọn lórí ẹ̀ wọn lọ́wọ́ àyọ̀. ẹni tí ee tẹ́lẹ̀ ni yẹ kìí sọwọ́ ni wọ́n dì ṣùgbọ́n àwọn adájọ́ ẹ̀sìn ó ti wá wo kíni ìjìyà tó ṣe kíni ọ tọ́lẹ́tọ̀ sí wọ́n lè jẹ́ wọ́n ti mẹ́wọ̀n wọ́n lè ní kọ́lọ̀ ṣàwọ́ gan wọ́n lè fún bílálà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn oríṣi ìgbàgbọ́ wọ́n sì lè fún wípé irú wà tiwa wo nìyẹn nítorí pé ìyàwó alọ́ṣọ ọ̀run ọ̀kadà ó ti wá gbé tàǹsírù náà tàǹsírù jẹ́ ọ̀rọ̀ bá yẹn di. ló fi jẹ́ sí pé ihun tí ìyọ̀ tọ́jú sínú àpamọ́ tẹ́nìkan mú yẹn ọwọ́ ni wọn ò ní ìgbé gẹ́gẹ́ bí òní bí àmì ni wọ́n ṣe. tó ti yé bẹ́ẹ̀. àríkù sálámù. àti bó jẹ́ ń tọ́ yọ yẹ dáhùn ẹ̀dáhùn ẹ̀dáhùn ẹ̀dáhùn. àríkù sálámù. ẹ̀dáhùn. wọ́n ti kéde. akéré béèrè rẹ ẹni wọn béèrè mọ ni dáadáa ní iṣẹ́ ọpọlọ ní pé tẹtẹ wà tẹ nígbà tí ìgbé tó ní wáyé pé mú iye owó pé sọ pé táwọn oníjẹ ń tẹ̀sán ọ̀rọ̀ wọn ni ìmọ̀ràn eléyìí wọ́n béèrè pẹ̀tọ̀ wá sọ orígun islam mélòó lánìí àti wọn ní kan dáàbò obìnrin tí àtúntàlá ni wọn lọ́wọ́ rẹ̀ yẹn wọ́n wá sọ wọn bá láwọn ní bí kálukú lè máa sáré bóòlù owó bí mo gbọ́ àlàyé náà wà náà tó dáadáa nílé ẹni bá mi ṣiṣẹ́ ìwọ lọ́wọ́ àyè ah, wọ́n ti gbowó. owó tí wọ́n gbà yẹn lẹ́wọ̀n fi báyé rẹ̀ jẹ́ náà. Aleykum salaam. Ya ya la. ìgbà wa délé ọ padà kú ẹ̀rí kútọ́ wa pọ̀ ọ̀gá bó ti jìyà ẹ̀ ní àwọn kìíní kọ́lá ọjà àtúbọ̀tẹ́ wa ọjà àtúbọ̀tẹ́ rẹ̀ ọjà nìyẹn ó jìyà fún tó padà jí kò rí tún jìyà ó a ti sọ̀rọ̀ tó wọn lánàá dáná dáná ni wọn a ti sọ̀rọ̀ dájọ́ wọn lánàá náà. gbogbo ẹ̀ náà kéèyàn kí alùpùpù á dùn Ramadan àti kọ́ máa gbọ́ bí wọ́n ti ń sọ̀ tún ma kọ̀ á gbogbo ẹ̀ wọ́n pátá náà lọ́wọ́ yìí ẹni tí ọba mọ̀ ká tóun náà bá ń gbọ́ òun náà ń náà ààrẹ gẹ̀ẹ́sì ẹni tóun náà bá ti ń ká òun náà ń gbalada ẹwà bá wà kọ̀ dáadáa wọ́n ní máa ń ṣe dáàsùn Qur'an kọ́bílà Ramadan ṣùgbọ́n tó bá ti dùn Ramadan àdé ti máa bá òun lọ fà ní ìmọ̀ àti tẹ̀síìrì nínú oṣù Ramadan ní òfin jẹ́ bíjà àbí bẹ́ẹ̀ kọ́ bíjà àlàkàkù náà. ṣèbí àbájáde ti dé rè lọ ọ̀ya ẹ̀sìn ti yára yára yára lọ́nà yìí lẹ́yìn parí náà ẹgbẹ́ ti parí àgbẹ̀ tí wọ́n mú òun náà ó lè ní ẹni tó ń rajà lọ́wọ́ olè ó lè ní wọ́n fún ní ìdájọ́ tóun náà lẹ́tọ̀ọ́ sínú ìṣẹ̀ríà. Thank you. Àwọn ọlọ́pàá ní ta. Ẹ̀wọ̀n náà jẹ́ àbá ìjọba ni. Ọlọ́pàá tó gba máa ń gbé. Kẹ́kẹ́ náà jọ gbogbo ọ̀daràn ni wọ́n. Gbọ́ gbogbo àwọn yẹn gélé òfin máa gbé wọn. Àlè ni wọ́n sọ wọn ọlọ́wà ni.